أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحبه اجمعين وبه نستعين adáwọ̀pẹ́ fọ́lọ́hun الحمد لله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين ọba tí ń mú ìlérí ẹ̀ ṣẹ látijọ́ tó ti ṣèlérí. Hmm. ọlọ́run lérí gbangba gbangba yìí pé òun ò ní yẹ òun ò ní gbò tó wọ́n máa ti iṣẹ́ òun lẹ́yìn àtàwọn tó ń bá ránṣẹ́. ó fi ọ̀nà àmọ̀dájú ló fi sọ̀rọ̀ wípé àwọn òjíṣẹ́ òun òun ó máa tì wọ́n lẹ́yìn wọ́n máa dó tì wọ́n bẹ̀rẹ̀ lórí àwọn anábì ọlọ́run àwọn anábì ọlọ́run pò láyé tán ó má déhùn yín sẹ́ lórí àwọn tí wọ́n tẹ̀lé wọn tá ń pè ní àwọn àtàbí ọ̀hún àtọ́tẹ̀lé àwọn sọ̀hábà ní ń pè báwọn. àwọn eléyìí náà wọ́n ṣe gbogbo ohun tí ń bẹ ní kápá àwọn tọ́lọ̀ ń fún wọn ṣe àwọn tí wọ́n tẹ̀ láwọn yẹn náà àwọn là ń pè ní tábìwú tábìrì. àwọn nìpele ẹlẹ́kẹta. ìpele kìíní kejì kẹta sẹ́ńtúrì ni wọ́n lò ọgọgọ́rùn ọdún náà ni òfin jálàfó síra wọn ọlọ́run tó mú sẹ́ tọ̀ láwọn àtìgbà náà gbogbo ẹnìkọ̀ọ̀kan tí ọlọ́run ń lò láti mú iṣẹ́ rẹ̀ dé tí aráyé láàfà láàfà láàfà láàfà láàfà ní mú àdéhùn ṣe fún. Hmm. ara ẹ̀ náà lè ti ń ṣẹlẹ̀ yìí wípé gbogbo rẹ̀ ò ní bàjẹ́ tán gbogbo rẹ̀ ò ní fọ́jú pọ̀ tán táyé bá yanjú pọ̀ tí ẹ̀sìn tó di ń tí ara yóò fẹ́ dà mọ̀mọ́ ọmọ bí ṣe ṣe yóò dẹ̀ tún gbé nìkan dìde máa pariwo máa ké bẹ́ẹ̀ ló ṣe gbé bàbá wa lánàá ṣẹ̀ dìde nílùú Ìbàdàn bàbá wa Usman ọlànàṣẹ. àkàbí ọlànàṣẹ. bẹ́ẹ̀ ló ṣe gbé bá ń délé dìde Abdulsalam pé máa pariwo mi yóò sì ṣe lọ́nà àrà yóò ṣe lọ́nà ìmọ̀ yóò dùn takò yóò dùn takò yóò dùn sọ pé níbo gbogbo èso àtàwọn ẹni rẹ̀ wọ́n wà bẹ̀rẹ̀ sẹ́ẹ́. gbogbo ààyè kọ̀ọ̀kan tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run níwọ̀n bá bó ṣe yé wọn mọ́ lódodo ọlọ́run nìkan lọ́mọ ayé ìgbà tí màá sẹ̀yẹ̀ pé kò tó wáńjọ mẹ́jọ tẹ́gbẹ́jọ́ mẹ́jọ mẹ́jọ yẹn bá máa ń ṣe wá sí kò tó wá kò tó wá kódà látara pé iṣẹ́ ìṣù wọn dá lójú. Confirm. fúnra wọn ni wọ́n wàá fi ẹnu júwe ipò tí wọ́n wà fara ayé lọ́dọ̀ ọlọ́run wípé tọ́ba ilé wa ń jọ mẹ́jọ òun ìsáfà. ọ̀fọ́n ni. tọ́ba ilé wa ń jọ mẹ́jọ ẹ mọ̀ pé láàfà mọ̀. sáfà ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ó sún mi o. ọwọ́ afẹ́ ọlọ́run fẹ́ kó fẹnu ara ẹ̀ sọ pé àníṣẹ́ òun kì í sàfà mm. níjẹ́ mẹ́jọ ọba pé làáfó oníwà àṣẹ ọba tó wá. Ah, ara yóò ti àgbà yìí sàfà tó tọ. Mm. bó sì jẹ́ ojoojúmọ́ báyìí náà àwọn kan sì ń bẹ tó ṣe pé onígbèsè ọ̀pani ni wọ́n mm. bí ọjọ́ owó yìí pẹ́ nta wa se wa si ntọ́ wa kálẹ̀ ni pé ọwọ́ bá wọn kan náà ni pé ẹ̀tún gbọ́n tó tún wí lónìí. Ah. pèsè tó wí nìyẹn ó ti wá dà àmọ́ ń gbẹ̀ bọ́lọ̀ lọ lọ́hùn lórí iṣẹ́ rẹ̀. ìkànyanu gbàgà ìmọ̀ntọ́ka àfa pẹ̀lú gbígbólóṣèlú rù ah, ah. ìmọ̀ntẹ́ ń gbèrú lára òṣèlú lẹ́yìn kí olóṣèlú tó bá dépò tó bá ṣe dáadáa kẹ́ẹ̀kan sọ dáadáa rẹ̀ nìkan sọ àmọ́ kẹ́ wá fọ́nrù kẹ́ máa sọ pé ẹ̀yin lòun náà òun lẹ́yìn náà ọ̀tọ́ sára fà olóṣèlú tí gbé ipá wọ̀ọ́dà ah. ló ń bá yanu gbàgà lóní tí ẹnìkan ò wọlé hmm. nílùú Ìlọrin àti ah ọ̀rọ̀ ti lójútù òun lọ dìkiri yóò ni òun ìsáàfà mà òun ìsáàfà ó dìkiri yóò ó di christian ẹni láhàbí ẹni láhàbí àwọn tí a máa kó jọ ní máa tàn wọ́n bá wọn mm, ẹni bá ń kó nǹkan èṣù jọ yóò máa tàn wọ́n o wọn è dédé gbẹ̀tàn o yóò ti tàn wọ́n tàn wọ́n tí wọ́n ti rí pé confam ni ìmọ̀ nìkan lókè pẹ̀ tó lè pe kíní kan ní kọ̀ǹfàm lẹ́yìn ọba àlá àwọn anabi ọlọ́run yìí sọ bẹ́ẹ̀ anabi hmm. ọlọ́run tó fẹ́ wí bẹ́ẹ̀ ọlọ́run ní káì mọ́ wí mọ́ mọ́ sọ pé ọ̀sẹ̀ nǹkan pàtó lọ́la sọ pé tí n bá fẹ́ ni ngbà bá ń sọ pé kọ̀ǹfàm ó ní ọlọ́run pé méjì nìyẹn ọ̀dọ̀ ọlọ́run nìkan làmọ̀dájú wà àmọ́ bí tẹ́sù ti tàn wọ́n dé ni. Hmm ó ṣe kínní ó rí ṣe ìkejì ó rí ṣe ìkẹta ó rí ṣe à ó ń kó mẹ́ta ó ń kó mẹ́rin ó ń kó márùn-ún pé confam ni jẹ́ pé ń tàn ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا ẹ ṣeun jàre ọkàn bẹ̀lẹ̀ ju yáyà tọ́ka sí yẹn. Yẹ̀iduhum wa yumannihim. Ọlọ́run ní èṣù ni máa lérí fún wa wáyù máa níhìn yóò dẹ̀ tún máa fún wọn ní àgbélé ìpè máa wọ́rì máa wọ́rì à ń bẹ digbí lẹ́yìn ẹ sáma jẹ́ àwọn pàtìlẹ́ ń jẹ́ àwọn tó ń fáwọn lẹ́tọ́ àwọn kò sí wàhálà látara abẹ ni àáfà ọba máa já àáfà lójú aráyé bàbá ńlọbẹ bọ ní kọ̀rọ̀ torí pé àwọn àǹjànú ọmọ gbàǹkan lọ́wọ́ ẹ̀. وما يعدهم الشيطان إلا غرورا ìdòhom seitan èso òsì lérí kankan fún wọn gbogbo lérí èso ọ̀jẹ́ nkankan ilá goro rọ̀ ìtànjẹ gbáà ni. ẹni tí wọ́n ní òní wá lọ́la ní àbàtúndé garanjo ọ̀la wọn àá burú jù dáná lọ ńgbẹ́gbọ́rọ̀ ní bẹ lábẹ́ ọ̀rọ̀ àfa ni a kàn wò ní tanijá àfa ibẹ̀ nìkan tí ọba dì má ṣe ọlọ́run tó sì lẹ́mí àti ṣiṣẹ́ ọlọ́run lọ́lọ́run bá ti pè tó ti bẹ̀rẹ̀ ẹ́ ó dà màá yí ẹ̀mí ọlọ́run bẹ pẹ̀lú rẹ náà nù kódà ìgbà yẹn ni bẹ̀rù tó wá lè dé àwọn ẹni ọlọ́run mọ́ bẹ̀rù ni àwọn kì í mọ́ fọ́ báyà wọn kì í sọ kẹlímàtù ànàníyà àwọn àfáà wọn kì í sọ kẹlímàtù ànàníyà yìí pé àwọn ni èmi ni ọlọ́run ní jẹ́ baba wa ahmed rahimahullah rahimahullah wọn yà ń bẹ́ ń jòkó lé kí ó jọ kan ẹnìkan bá wa bá wọn yìí pé oníṣòro kábọ̀ ń bẹ lọ́hùn baba ní a. Ah ẹnu rẹ ló yá èmi gan fẹ́ bẹ̀ ọ́ náà pé bá ń bẹ lọ́hùn. sugaja. èmi náà nídìí ọlọ́run ń gbí bẹ́ẹ̀ ju ọlọ ìjà èmi gan à bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ takùn. bá ń bẹ. ǹjọ́ bẹ́ẹ̀ baba wa Ahmed ni o. rahimahullahu rahimahullahu. tí àpanupọ̀ àwọn àfa sọ pé ọlọ́run fi bàbá mú súnà kalẹ̀ fún wa wọ́n ṣẹ́ súnà kù fún gbogbo ayé tó ti bẹ́ẹ̀ kò gùn wọ́n kò gùn wọ́n àgbélẹ́jú ẹni wọn á lọ tán bàbá wa tẹ́ ọ sọ́lọ̀ ń pè lọ bá ń bíya bùkátà rẹ̀ o dákun bá ń bíya rẹ̀ o kéde létọ́lọ̀ ti bíya bùkátà náà àmọ́ wọ́n gbéra wọn pamọ́ wọ́n gbéra wọn pamọ́ ẹni ọlọ́run fi dàá rẹ̀ lé lọ́wọ́ tí ń bẹ́ gbá tí ń bá wo tí ń gba bíbẹ́ gbà náà ló yẹ kó bẹ̀rù jù késùmọ́ ti bẹ̀ wọlé kọ́mọ́ lọ rèé fi ìdá bẹ́ẹ̀ tí ó kó fi bẹ́ bẹ́lẹ́mọ̀ wọn bá rá ebi àwọn tó rinlẹ̀ inú àwọn àfa ọmọ Ísírẹ́lì ni ìdájọ́ sọ ń pa súnmọ́ lọ́n débi pé wọ́n ní bí wọ́n bá wá bá fún kankan masala ń bí ọ ẹnìkan ọ̀rọ̀ mọ bí ní bá wá bá yí pé òun fẹ́ bímọ wọ́n ní yóò dúró jẹ́ òun láwọn máa fún sí sọ lọ́mọ bá sì lọ́mọ lórí ah, ò sì ní yọ yọ báwọn sì ń yọ yọ ọlẹ́rí yàbá yìí nàìjíríà lọ fẹ́ yọ àánàkùnmọ̀lọ́ wọ́mùdání náà ọmọ báwọ́rá yóò wo láwọn máa fó sí bọ́yọ̀ ọlọ́mà a yóò ní ọmọ mẹ́ta ń bẹ̀ fọ́ mọ́dàmú ara rẹ̀ ń gbà báyìí ló bí mọ́mọ́ lọ kò sì yí ọmọ ń bẹ̀ yẹ sọ pé lọ́hùn ọmọ lóun fẹ́ bímọ lọ sí kọ́mọ fún yìí bóun fọmọ síbẹ̀ fún dákun ọlọ́run panlé débẹ̀ wọ́n sì fún lọ́mọ ọkọjá yẹ. lọ́lọ́mọ bá gbàdúrà bí Musa dìde aleyhi salatu wa salam lamasẹ́lẹ̀ bá lọ́wọ́ bá yí pé oyè bàá tì kéé bàá tì ni ọ́ ah, ah. èyí tí ń kilẹ̀ girigiri yìí. Ah, eh, ẹ wá nǹkan sí kẹ́ máa wo ìwà o lẹ́yìn tí mú sàgbà wọn kà lọ́wọ́ fi yóò nà ní o ní a tún wá fẹ́ yẹ ń o láti ń gbogbo èèyàn ẹ má ní ẹnìkan ọlọ́ni ẹ ní o ànábì ẹ o ọgbà wọn lẹ lọ́wọ́ pípa fèrè àwọn náà tán ní a wàhálà pọ̀ ah.

ní wọ́n sì máa ga yẹn ní ọmọ nàbí adama wọ́n sì máa ga ọ̀nà ẹ máa sọ fún gbogbo ọlọ́mọ kí ó pé à ẹ má jẹ́ wọ́n ti ìlú bá bù wáyà gbogbo àwọn tí wọ́n ń gbà yẹn tí wọ́n ń gbà wọn tẹ́ bá kó mẹ́wàá wọn jọ mẹ́sàn-án ló ní ibi gbígbá ẹ mẹ́sàn nù wọn kì í kàn án ṣiṣẹ́ rí ni fúnra ẹ̀ ní ọmọ sọ pé kí wọ́n gbà wọn. yóò tẹ́lẹ̀. ẹ bó ń bẹ lọ́run níjó ní àdúrà gbà wọn fún kéékèèké bá mọ́. ẹ jẹ́ kó sún. àwọn èèyàn ẹgbẹ́ òun ti di bilọ́níà ẹjọ́ òun di bilọ́níà òun sì màgbẹ́ ẹ ma. ẹni lọ. òun màgbẹ́ ẹ ma. Ah. ẹ wo ọní àǹbá bẹ lọ́hùn wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn nǹkan ti kọjá abáhùn òun náà fi jẹ chairman ní ìsìn lọ́jà. Mm, ẹlẹ́sẹ̀ kúkú yẹn ò dáa. owó tó ń ná ní ìsìn ti pọ̀ jù. la máa ń kìlọ̀ fún ọmọ akéwì à ẹ má dá lóhùn o. yóò kó bá sílá ẹwò náà pé ojú bẹ́yà yóò tún ní ó tún ṣe ó ní àna ọ̀dá aṣẹ́ gẹ́bí tàbí sọ aláàbí sọ wábí ha lẹ́kẹta ẹmọ́ lọ bá mọ́ ẹlọ́báyàwó ẹ̀ ah, ah. ọlọ́mọ́ mọ̀ wà amina mọ́ fọ́ alóbìnrin lórí burúkú amina obìnrin josẹ́ josẹ́ má yọ̀ǹda ẹ̀ fún wa. amina. káà náà sì gbìyànjú. obìnrin tó dáa ibi abáńgbọ́rọ̀ ló ń bá wọn náà lọ ẹjọ́ máa gbọ́ kó lè máa ṣe déédéé lé níbẹ̀ ẹ̀kọ́ àbátí fààyè kóbìn máa wá sí ìjókòó wá sí tiwa afagilé ń bẹ̀rẹ̀ tọ́ra àdánwò láwọn àsìkò kan sẹ́yìn àsìmọ́ bó ṣe rí ẹ̀wá nígbà tí súnà ó ti wá súnà fẹ́ bẹ̀rẹ̀ atakugbe àfọbìnrin wà sí wa kọkùnrin ọmọ adé kọmọ wa lọ jíṣẹ́ fọbìnrin lé àmọ́ ń gba àjọ ìjọbọ̀ hmm. yánníyà kò ní dáa tó o ẹ̀jẹ̀ kọkọ ó gbọ́ káyà ó gbọ́ o lọ gbogbo èèyàn kí ó ṣe lákin wá sí làmọ́lẹ̀ lé o àmọ́ tí wọ́n bá jọ gbọ́ kódà ń bẹ tí wà lọ yóò lákùn lójú ìta àfa àgbọ́ wálé o lọ àfa mi ìyàn jẹjẹ lọ́dọ̀ ń ṣùgbọ́n obìnrin náà mọ́ àṣírí one bẹ grade two hmm. àwọn kan bẹ grade pátápátá pátápátá. grade one lẹ́ni tó lè wá wáàsí tó lè múyà tó lè mẹ́lẹ́hà ìwà. lákọ̀ọ́kọ́ nù. bí sọ pé so lè mẹ́lẹ́hà èdè wáàsí so tó bẹ́ẹ̀ torí sẹ́ ń bẹ́ ń bẹ́ àfa àti bá ń tọ́jú ẹlẹ́hà ni ó mọ̀lẹ́ àwárí wáàsí o. tó a lè méjì mú yàn mú wá mẹ́lẹ́ àwáṣí wáàsí ẹ sọ pé ẹ̀rọ ọkùnrin odidi ọkùnrin kan ọkọ̀ kan lẹ́rìn yẹn. ó sàn ní bá wọn. sẹ́ẹ̀ni tí ọmọ bíyàwó ẹ̀ kò sí rírà pàpánú fún kò sí rírà pàpánú fún ah, ah. Ah, ẹ máa tu obìnrin bí ìbèyàn bá ń tu dábà tẹ mú wá lé ní nǹkan bá sá lọ. bó ṣe rí nù. bẹ́ẹ̀ bá wá tutù tù ó lè padà wá gbéṣẹ́ ju ẹ̀yin gan lọ o njọba rẹ̀ yín gan tí ó pè rárá òun dé wá sí lónìí òjò máa sù ànígbà náà nǹkan sójú ọmọ pa àwọn èèyàn bí iṣẹ́ mi. sọ gbọ́ o ti chaajì. àmọ́ níbẹ̀rẹ̀ ìwọ lọ́kọ̀ọ́kọ́ ṣiṣẹ́ ẹbẹ̀ o. wọ́n ní wàá chaajì ẹ̀. tutu titu ibà grade one nìyẹn grade two lẹ́ntẹ́ pé ọkùnrin ni àmọ́ kò lẹ́lẹ́ ààrẹ mú dé wáàsí àmọ́ òun gangan fún rẹ̀ kì í pa wáàsí yẹ ìsì ndélé jábọ̀ ndélé ìjábọ̀ ẹni ẹ̀kẹta lẹ́ntí ń wá sí wáàsí ma'adala lónìí tọ́ ni ẹ̀kan eh. ayé ni. oṣù méjì náà ní fi ń fàyè sọ́la fún oṣù méjì náà kò sì ní jábọ̀ ń tọ́gbọ́n lé tọ́ gírèdì pátápátá wọ́n ní òtò jábọ̀ ni gírèdì tírì nu gírèdì pátápátá ìpele tá a bá wá wà káwa náà mọ̀ ara wa ní kó má balẹ̀ àmọ́ wọn bá rá wọn bá dẹ̀ ìyàwó sí ìyàwó bá lọ bá igbe àhàhà nǹkan kan bẹ tẹ́yìn ọgbà tì lọ́wọ́ ọlọ́run ẹ máa pé Musa wà nábì Ọlọ́run ni ṣé ń gbà tó délù ọwọ́ ayọjú sẹ́yìn sọ yọjú sí ń pé ànábì Ọlọ́run ló ń wò fẹ́ máa jíṣẹ́ òun lọ́hùn ó ní ọ̀yọjú ìyún ọkàn yìí ìtàn fi rinlẹ̀ wípé ń gbà wọ́n délẹ̀ kẹta ẹnu kọkàn nam náà ni wọ́n ní òsè nǹkan ṣùgbọ́n báyìí ó sọ fún wa pé ẹ máa lọ lẹ́ẹ̀kan yìí torí ìyàwó ti ó ti kó sí lára mọ́jà fẹ́yàwó mú. amina. ìyàwó tí ó kó jẹgẹjẹgẹ wa bá wa ń lé mọ́jà fẹ́. ami. adasi alọ́run omi ọ̀dọ́gọ́. ẹ̀yẹ́ran wẹ́ran wẹ́ran wẹ́ran wá. Ah, ah. wọn ní dúdú ni ah. ní ẹjọ́ kọ̀ òun ó dé. ṣé kọlọ dúdú ni ah. ẹjọ́ àfa òde. Ah. a ti kó bàbá kó o. wọ́n bàbá wa bá wa lọ. ọwọ́ kọ́dà náà ń táyé dàrú sí nìyẹn. Allahu Akbar. wọn ò mọ̀ pé gbogbo nǹkan kó ṣe é kọlù wọn yìí kí ni wọn wọn àdúgbò fún ọ. ẹni tí ń sọ tá a lè ń wá ẹni tí ń gbọ́ tá a lè ń wá ọlọ́run jẹ́ pàdé ìyọnu rẹ o gbogbo ń ta wá fi sílẹ̀ pátá tá wojú pé bó ni ó ṣe ta fi jùlẹ̀ tá a ń bọ̀ ọlọ́run jẹ́ ó dáa ju bí a lè bá sí lè ṣe dáa lọ amina àná ọlọ́run wọ́lá tóbi rẹ̀ gbogbo tí wọ́n ń pa ẹnìkọ̀ọ̀kan láyà tí ń bànú jẹ́ lára ara rẹ̀ ni o lára aya ni o lára ọmọ ni o lára asẹ́ ni o ọlọ́run bá ní sọ́ọ́lì dọ̀nà. àmín. gbogbo ohun tí sì ń dùn wá nú wọn padà fi bà wá nú jẹ́. àmín. gbogbo àwọn tí ò gbádùn bá ní fún alálàáfíà. àmín. wọ́n bẹ lé ara wọn ni o wọ́n bẹ lọ́sibítù ni o bá ní fún alálàáfíà. àmín. gbogbo àwa títí wa ọ̀yọ́jú wọ́n jẹ́ ọ̀yọ́jú láéláé. àmín. wọ́lá àná ọlọ́run. gbogbo ààyè tí wọ́n gbé wá ń jòkó báyìí tí wọ́n ń sòdodo wọ́n jẹ́ ọ̀pá sáyún. àmín. gbogbo àmìnà wọn wá lónìí ni à sẹ́yìn ọgbọ́n ni májọ ṣẹlẹ̀ àmìnà ẹ̀gbọ́n ni ọ̀tẹ̀ wọn díẹ̀ ẹ̀gbọ́n ni nǹkan báyìí mọ̀ ṣẹlẹ̀ gbogbo tí ó rí tí ó fi rí bẹ́ẹ̀ májọ ṣẹlẹ̀ àmìnà wọ́n la pé wọ́n ló ń jẹ́ ó ṣeé ṣe wọ́n ló ó ṣeé ṣe wọ́n ló kó ṣeé ṣe mọ̀sọ́ yìí pé bí àwọn àlùfáà tí ń ṣe wáàsí bí wọ́n ṣe máa lu ara nínú Ramadan bẹ́yàn bá dúra bẹ́ẹ̀ láìsí rọ̀mùdánà yọ yọ lẹ̀ jàmá yọ yọ sílẹ̀ yọ yọ sókè pàpà abẹ́lẹ̀ ọba àlekẹ́ ọlá gbogbo ayé ayé òdodo báyìí báyìí báyìí ayé bí báyìí ni o alájí wa Isa Akíndélé ni o baba ní madunaja ni o baba wa Tiami ni o baba wa eléyìnrin ni o gbogbo ayé òdodo nílùú Ìbàdàn yìí àti gbogbo Ọ̀yọ́ stéètì àti gbogbo Nàìjíríà mẹ́jọ pàṣẹ àyàn. amiina. Ah, Ma fún alágbára àmín gbogbo àwọn alfa, tó ti gba sí ọlọ́run nílọrin ni o níbàdàn náà ni o káàkiri káàkiri tó yẹ pé bí a ṣe ń ṣe làwọn náà kọ pípé ah, báwọn àlùfáà ń sòdodo jáà náà máa ń sòdodo ọlọ́run má kò sí hàn lẹ́nu padà àmín wọ́n lá gbára rẹ ọlọ́run àmín wọ́n lá pé àfi ń rí opportunity wọ ọlọ́run ni àfi ń kú ọ nífà ni gbogbo ẹni tí ń sòdodo gbogbo ẹni tí ń lọ gbòdòdó àfi ń kọ́lọ̀ nífà ni o kò ní ìdíkẹ́ nìkan máa kíákíá o torí pé àkọọ́lẹ̀ tí ń bẹ fún wa tí ìbáṣẹlẹ̀ inú ayé wa àwa náà la làkọọ́lẹ̀ yẹn torí pé agbáṣẹ́ rẹ̀ nígbà ní ha dànù o. wàláhi. ẹnìkan máa ń ṣẹ̀ṣà nǹkan sí wa o ẹnìkan àti àkọọ́lẹ̀ tí ń bẹ. dìbí. ẹ lọ síbítù ní ìsìn gbogbo tí ń bẹ lórí bẹ́ẹ̀rì tí ń bẹ mẹ tí ń gajú àkàún ṣé wàásì ni wọn ṣe. ṣé ọtọlọ́nkan ni wọn ṣe. ṣe bí wọ́n tàn bẹnu ayé náà tí wọ́n bá wọn <laughs> àmọ́ tó ń lọ jẹun ti fi dí àwọn nǹkan tó pọ̀ ó nídi àkídórógbó àkíkúdórógbó ẹnu wípé ó ṣe wá láǹfààní ọmọ àmà torí wá baba ńlá opportunity wọ́n jà pa àṣemọ́ ọlọ́run. iṣẹ́ ọ̀ràn wa àpá ò lè ṣe ọba mọ́yọ wá níṣẹ́ iṣẹ́ ọ̀ràn wa àpá ò lè ṣe ọba mọ́yọ wá níṣẹ́. la hawla wala quwata. illa billah. lákàn bẹ̀rù. تفسير بيان آية تاكلنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التفسير والبيان يسأل الله تعالى لأمم يوم القيامة عما أجابوا رسله فيما أرسلهم به ويسأل الرسل أيضا عن إبلاغ الرسالات من يبقى لك ولا gẹ́bíntí àyà sọ fún alánà ọlọ́run bí gbogbo òjò kọ̀ọ̀kan gbogbo òjò kọ̀ọ̀kan ni ó bí jálìkì àmà pé sẹ́ẹ̀ dáhùn ọ̀rọ̀ ránṣẹ́ sí yín sọ dáhùn èyí tí a ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ìjísí ànábì náà ni ó ń lásọ lukurani fún ó sì kàfàrà ayé bí n ta sọ lẹ́ẹ̀kan wọn ọ̀dẹ̀ yé kà látìgbà náà di sìn ọwọ́ bàjẹ́ ọ̀dẹ̀ kan gbogbo ọjọ́ kọ̀ọ̀kan pé má àwa àtàjẹjọ ànábì náà wọ́n bí wá léèrè sọ̀sẹ́lám kódà wọ́n tún wá bí àwọn òjíṣẹ́ náà yìí pé sẹ́yìn náà jíṣẹ́ ọlọ́mọ mọ̀ pé wọ́n jíṣẹ́ o ọmọ pé wọ́n jíṣẹ́ o yóò tún wá bí wọ́n pé sẹ́ jíṣẹ́. fàyẹ́sì alùlọ́wù kúlẹ̀ fọ́rọ̀dì mi ni àfúrọ́dì lè umami fìlẹ̀ àkírọ́ àrùnsúlì ìlẹ́yìí wà à tẹ̀blígìhì lè àyàtìhì wàyẹ́sì alùrùsùlẹ̀ à tẹ̀blígìhì wà á mẹ́dà ìjábàtì àkùwámìhì láwọn. وعما صدر منه من إيمان أو كفر فهي مسؤولية تضامنية كعامة كما قال تعالى tọ́ ní tá a sọ lẹ́ẹ̀kan ipe gbogbo òjọ ni wọ́n wá ní pé ọlọ́run kò Musa jọ kọ́ wá bí pọ̀ rárá o kèsì pé yọ jọ kọ́ wá pọ̀ kìtìkì yóò kó òjò ànábì jọ pé sẹ́gbọ́ oyin tẹ́ ẹ dáhùn pé a dáhùn rárá o ẹnìkọ̀ọ̀kan lọ́nà ọmọ abilé rẹ̀ o ẹnìkọ̀ọ̀kan lọ́nà ọmọ abilé rẹ̀ pé sẹ́ ọ dáhùn sẹ́ ọ dáhùn ṣé wọ́n wọ́n àpè sí ọ létí wọ́n wọ́n sọ fún ọ sẹ́ dáhùn ọlọ́run jẹ́ a lè dáhùn pa dáhùn. àmín àmín. bákan náà ni ó sì bí àwọn ànábì náà pé lágbájá ọmọ lágbájá yìí ó lóun dáhùn ọyá wa sọdá ọlóhùn kìí pé kéèyàn pé òun dáhùn látàn síbẹ̀ o rárá o ìwọ ànábì rẹ̀ ń gbọ́ sọdáhùn wẹ́lẹ́wẹ́lẹ́ bá ní kò ní ṣe pé alákòópọ̀ lẹ́yìn yẹn yóò tún bí àwọn ànábì ọlọ́run léèrè amọ̀dá ìjábá ti àkíwámi hìn láhùn pé tó bá ní á dá ọlọ́hun bóò ní á ṣe dá ọlọ́hun tó ṣe gbogbo ẹ̀ ló ṣe gbogbo tí èmi ọlọ́hun ṣe ń kápá rẹ̀ pé ó yẹ kó lè ṣe ṣe gbogbo ẹ̀ ló ṣe láfi máa tẹnu mọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan míì tí ń bẹ ní kápá ọmọnìyàn láti ṣe. Ah tẹnumọ́ yẹn kó ní ọ́ lára sì fi ilẹ̀. ibi wọ lọ lẹ̀kẹ́ rẹ. wọ́n sá lọ kí lọ lẹ̀kẹ́ rẹ. ó ti sẹ́ kẹlẹ́kẹ́. kó dẹ̀ fi ilẹ̀ ní ọ̀nà oní kankan. ẹ bá fẹ́ mú un gbà kúò yóò ná wàhálà yóò ná lówó yóò sára bíléèdì. kò tún ní gbẹ́dùn ara mọ́. bí olo bíléèdì yóò sára ọsẹ. yóò sì pàṣẹ kò kán lẹ̀ jókòó tí ọ̀bá fẹ́ kẹ́jẹ́ yẹn bò ń. kò sáré máa fárùn wẹ̀ lọ lórí rìn tọ́gbọ́ òun fẹ́ bá nùgbà wọn lọ kọmá sáré bá lọ ló yíyìn kọmá bá lọ sépọ̀ ní ìbò àsìkò tó jókòó yẹn tí fi ń fa yẹn iná kankan náà nìyẹn kọ wá fílẹ̀ yẹn ni ò náà ní kankan tó bá fílẹ̀ tó bẹ́ kọ́ wá di ẹwà fún ọ kó di ọ̀sán fún ọ o lè máa kó òun ẹ̀ kó mùtọ́ ayẹ́rà lé lọ́dún yìí nísìnyí lọ́dún mẹ́ta mẹ́rin ò nídìí kóòmù míì mà ìyá kan bẹ tí máa fa kóòmù ọbẹ̀ kórí lọ́dún yìí. wọ́n tún ti kó dé o. Ah, ṣé lónìí iná kó dé. bẹ́ẹ̀ni bàbá kó dé bíbà ti tóbi ọlọ́run ọlọ́run ti kó dé bíbà. ọlọ́run jáà náà mọ oríṣi olóore sí o. amina wàláyé ìgbọ̀nà kankan ma o ìgbọ̀nà kankan ma o bọ́tà wọn pé ọ̀nà àti yóò sì kó wa yìí máa lábàáyọ́ mẹ̀ ní pé èyí tí wọ́n fún wa nídùnrin ìbẹ̀lé tìdúntà ìbẹ̀lé tìmútalélé dìkìtìrì wa ní lò lọ́wọ́ yìí. ìnáwó ń lò tèsí wa ń bẹ. tèsí ń bẹ ń bẹ. a tún gbá lọ́dún yìí. ní ìnáwó tó dé yìí. torí àwa onírun gbà. àwọn kò sì ní gbà. èyí ni ọ̀nà ní kankan. ìyá ilé yìí àtọkọ rẹ̀ ló tún ní pé ó tún ra kóòmù wọ́n tún ra kóòmù mọ́ tọ́dún èyí kó mọ́ra kóòmù mọ́ wọ́n pè torí pé ọ̀ra kóòmù kóòmù dẹ́wọ̀dẹ́wọ̀dẹ́ kóòmù ẹ̀ náà ìyẹn ò náà dandan rẹ ni ni bẹ ń dúdú ọsọ ni bẹ ní tí ń ẹni inú wẹ̀ bá di funfun tí bá ń bọ̀ lọ́ọ̀kan lọ́ọ̀kan irun mọ̀lẹ́ kọ̀kọ́ rí tí ó kọ̀kọ́ lé tétété lọ́ọ̀kan tí ó mọ tẹ́ máa rí mọ̀lẹ́ bọ̀ pé ẹni ọlọ́ọ̀kan ń bọ̀ kí wá lọ dé tó ní ẹni kankan ìní à ń sọ yìí o wọ́n béèrè wẹ́lẹ́wẹ́lẹ́ o so downtown o sì láyà aya rẹ kí ń bọ̀ ọ àti ẹ̀gbọ́n táyàwó jẹ́ pé ìyàwó ní ń bọ̀ wọn ẹnìkan lè sọ kí màkà ń jò ní ìgbọ́ rí ẹni àmójú kọ́kọ́ ó lọ ní iye ìgbà téèyàn lè jẹun obìnrin dà tí ọpọlọ rẹ̀ ó fi yí ó dì ipe ah. ìkìmí ọ̀rọ̀ nù obìnrin ní sàn bọ́ńtọ̀n tí ì ṣe pé kádàrà ó sì gbé wá bẹ́ẹ̀ kádàrà kó gbé wá ọkàn láìkì ni pé kọ́mọ apá tiẹ̀ sápò kíyàwó máa ṣe ń jẹ kọ́mọ jẹ́ ó lọ níyọ gbà tí ó dà tí ó fi dóbe padà. tí wọ́n bá ẹ̀ ọlọ́wọ́ sọpọlọ ń ọpọlọ ọpọlọ tí o ní ní ìfúnnúmọ́ ah, ah, ìyàwó kí ah, náà náà náà ọmọ dákẹ́ pọ̀ máa fi obìnrin alálìbáríkà hàn ọjọ́ àlìkí pé obìnrin kan ní ọmọ ta kú mọ́kọ ẹ̀ lọ́wọ́ hmm. màmá tèmi alhamdulillah bí ìyàwó àfáwa òṣòlálẹ́ta ṣe ń jẹ ló ń bẹ̀yẹ lọ́la ló gọ ọlọ́run àátùnháyàwó lọ́la Allahu akbaru lọ́la yìí yóò tó kí yóò tó kí ìwọ náà sì fàníyàn lẹ́ níbí náà ni ló gọ ọlọ́run yóò tún wá kí dáadáa ìwọ náà sì fàníyàn lẹ́ àwọn náà ti pè wá ṣé yọ máa wọ́n sọ gbẹ̀ sọ gbẹ̀ yóò kàn á gbẹ máwọn máa wẹ̀ láwọn ló sì tàwọn náà ó sì sọ tiẹ̀ náà ń sìn ká ṣe pọ̀ mọ́ ah, wo kí n sọ fún ẹ ká sọ pé obìnrin ní bá ń bọ́ ọ lọ́wọ́lọ́wọ́ sọ́ọ̀fẹ́ kọ́ máa bọ́ ọ lọ́mọ́ tí ń fò làgìrì tọ́ wọ wá wọ pamọ́ ah, ah. àní bàbá bàbá tí ń tọ́sẹ̀ tọ́lọ̀ ń sojú ní àmì wò fún wọn wọ́n mọ̀ tó ṣe mọ́ sí náà wọ́n ti ṣe gbé báyìí ẹlẹ́hàmọ̀ nìyàwó wọn wọ́n ti rí yẹn ṣe lọ ẹ̀hún méjì ẹ̀ ń sọ wàfà na'am wàmà sọdara wàmà sọdara minihum min imanin aw kufrin. fayama ẹsẹ̀hún. fayama náà ọlọ́run ó béèrè nípa ń tó ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ànábì ọlọ́run pé ṣé wọ́n ní ìmánì sí yín àbí ń kọ̀ torí pé bíbéèrè yìí màsíwùlíyà tàdọ̀mùníyà màsíwùlíyà tàdọ̀mùníyà àmà ìbéèrè kan ni tí gbogbo ohun tí ọmọ ẹ̀dá gbáyé ṣe kó sínú ẹ̀ ó kó sínú ẹ̀ pàápàá gbogbo ẹ̀ wọ́n bèrè wẹ́lẹ́wẹ́lẹ́. Yakulullahu ta'ala. ọlọ́run sọ báyìí. ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين nínú súra míì Suratul Qasas àyà 65 ọlọ́run wá ń sọ ń bẹ̀ yí pé ọlọ́run ó gbé yóò béèrè yóò mọ̀ wá sọ wípé mọ́dà àjábùtún mọ́rísẹ̀lìnà tọ́ba lọ dáná bí lóhùn kí ló fi dá lóhùn kí ló fi dá lóhùn ó kéde ìrún fún ọ òun kì í fine ó kéde àwẹ̀ fún ọ ẹ̀rẹ̀ ń gbà fine ṣé kò kéde irùngbọ̀n fún ẹ ah, ah. ṣé kò kéde ìjáàbù fún ẹ ṣé kò kéde owó èlé fún ẹ da, ṣé kò kéde tẹ́tẹ́ fún ẹ gbogbo ẹ lọ́wọ́ bẹ̀rẹ̀ báyẹn o. ṣé o kéde pé ọmọ jòkú. ṣé o sọ fún ọ pé òkú ọ̀dà. àbí mòlúdì. ṣé o kéde mòlúdì. Ah, ah. ṣé ọ̀rọ̀ àwọn tí ń ṣe mòlúdì tí wọ́n torí mi ọlọ́run tí wọ́n pàtì tí wọ́n wà àǹfààní tí ń bẹ níbẹ̀. ṣé o rí wọn. lè látúkọ̀ owó mi. Ah. wọ́n ti rán lọ́sí báyìí. Naam. Yawma yajma'u Allahu ar-rusula fayaqulu madha ujibtum. قالوا لا علم لنا إنك أنت علام الغيوب آية مين وان بين صوت مايدة آية 109 توكي suratul qasas. mada ajabutun nitoke, murisalin ọlọ́run dojú èèyàn ń kọ àwọn tí ọ̀ràn àwọn ànábì sí àwọn èrò ẹ̀yìn lọ́dọ̀jú ìwọ̀n kọ hmm. àmọ́ ní tinú suratul máyídà yìí ọlọ́run wá tún dojú ẹ̀kọ́ àwọn ànábì ọlọ́run padà. yawma yajma'ullahu ar-rusula fayaqulu madha ujibtum. ọlọ́run tó kọ́ ọjọ́ tó lọ́wọ́ kó àwọn èèyàn jọ tí ó kó àwọn òjíṣẹ́ jọ àwọn òjíṣẹ́ yóò kó wọn jọ yóò wá máa sọ wípé. mọ́dà òjìbí tún. tún ni wọ́n fi dá yín lóhùn sọ́dáhùn bó ti ẹ kọ́ dáhùn ẹ wá gbọ́n táwọn ànábì ọlọ́run ó sọ ń sìn. kọlu la ìmọ̀lẹ́nà. tibẹ̀ yẹn ò ṣeé dá dáhùn fáwọn òjíṣẹ́ torí òjíṣẹ́ kankan ò mọ tẹ̀lé nìkan káàkiri kọ̀mọkọ̀rọ̀ wa tí wọ́n sọ ni pé la ilma lana qalu la ilma lana a nímà yíò ó innaka anta allamul ghuyub ìwọ ọlọ́run ni allamul ghuyub ọlọ́mọkọ̀kọ̀ àwọn ọmọkọ̀kọ̀ wọn ìwọ ọlọ́mọkọ̀kọ̀ wọn àwọn ọmọkọ̀kọ̀ wọn tòjíṣẹ́ ni kó jíṣẹ́ kọ́sọ̀ tí ọlọ́run bá wí bẹ́ẹ̀ bá sọ fẹ́nìkan pé nǹkan kan ò dáa ní joko wá sí yín lẹ́yìn náà ẹ padà wá rí nǹkan níwájú rẹ̀ bí ọtí nígbà mutí ẹ̀kọ́ dáwà ní ẹ má sọ pé sáàkì lọ ti fún ọ ó ní ẹ má bá ti yín lọ ni ẹ má kí ẹ má sàlámọ̀ sí rárá ẹ sáà má bá ti yín lọ borí ibú rẹ̀ tí ọba tí gba pàjínì yóò máa gbà bẹ́ẹ̀ ṣe rí yẹn yóò máa gbà yóò máa dààmú ìmí ń bẹnu wọn láti rí àfáà tó kìlọ̀ ọtí fún olókòwòrán àfáà tó nàlẹ́ gbé ọtí kò tébù tóbi sábẹ́ tébù káàbọ̀ fi lọ tí ọba láyé hàsá lọ àmì ìlú ayé ya àwùká tọ́jà tí ó yà kódà nǹkan náà kọ́ máa kí àfà ẹ̀kàwọ̀ alfa ẹ̀ a bá ti yín lọ ní o ọlọ́run ni a máa jíṣẹ́ ọlọ́run nílé ọtí àwòká ti yà tí ó yà ويقول الله تعالى يا معشر الجن والإنس ألم يأتي تأتكم رسل منكم يقصون عليكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين ومن سورة الجنان يا معشر الجن والإنس الله نبقى يا الجنة alam ya'tikum rusulun minkum ṣé òjíṣẹ́ ọ̀wá àwọn òjíṣẹ́ ọ̀wá bá yín lára yín pẹ́pẹ́ lédè yín ni ọ̀rọ̀ pé àgbọn tí yóò ṣẹlẹ̀ èdè yín náà ní fi ń jíṣẹ́ يقصون عليكم آياتي tí wọ́n sì ń ka àwọn àmì ẹ̀mí ọlọ́run fún yín. وينذرونكم لقاء يومكم هذا. tí wọ́n sì ń kìlọ̀ wípé ọjọ́ òní tẹ́ dé yìí dé ńjọ́ kan bí yọ ṣẹlẹ̀ kan tẹ́ dùn wájú ọlọ́run yorùbá wọn ní lọ́nlọ́hùn kìí ṣe láíláí lọ́hùn lọ́hùn kìí ṣe láíláí gbogbo nǹkan tí máa jìnnà níjọ́ kan náà ni ó débẹ̀ ẹ máa ń júwe ọ̀nà fún yàn pé ẹ dákun mò ń béèrè báyìí báyìí tẹni ah ẹ sá máa lọ lọ́hùn lọ́hùn lọ́hùn yẹ lọ́hùn lọ́hùn lọ́hùn yẹ ẹ sá máa lọ tẹ bá ń lọ ẹ débẹ̀ níjọ́ kan láíláí kọ́ gbogbo ohun tí ọba ti dé yóò dé níjọ́ kan àlẹ́kí àmọ́ ó dé níjọ́ kan ẹni tí ó sì ẹni tí alikiamọ rẹ̀ bá dẹ̀ ti tó tó ẹni pé ó di wọ̀ ń sáré tí ẹ dé nìyẹn alikiamọ àpapọ̀ ó ń bọ̀ ṣùgbọ́n ẹni tí ẹ bá ti dé tí ẹ dé o ẹ lọ tún ṣe kò sí mọ́. fatakọlu lẹ́tà. gbàtàn jẹ́ àwọn àfáà kan ńlẹ̀ Yorùbá tọ̀ tí wọ́n sọra wọn dé olùsìpẹ̀ òkú pé eh, alágbàálẹ̀ òkú kódà níbi tí ọ̀gá dé lára àwọn míì bí ká sọ pé tíra ah. tó yẹ kí wọ́n máa kà bóyá lọ́wọ́ tí ìṣe àásìkì kan máa kà fún wọn kan fi rí ọ̀rọ̀ kú bó ṣe rí gangan tẹ́bẹ̀ máa lè pórópò láyé kò sí nǹkan kan ṣe fún máa wọ́n wà tún lọ gọmá etí sàárè afẹ́ out wọ́n máa bẹ̀rẹ̀ pé kí ló kọ ẹ tó kù yìí. fulani abunu fulani. máa ní ya bàbá yìí ní jẹ́ kí ló kọ bàbá akólókọ̀ ya rẹ̀ wọ́n fẹ́ gbà á lẹ́nu lọ́wọ́ mọ̀lẹ́kà tó pàdé. wọ́n ní kí ló kọ rẹ̀ ó kọ bàbá rẹ̀ ó kọ ya rẹ̀ wọ́n á pè é wọ́n ti dọ́rọ̀ rẹ̀ ń sìn máa sọ báyìí fún ọ báyìí pé ibà ah, rọrùn tó yùn wàhálà tó yìí ibà ah, rọrùn tó bá ń wàhálà òní tó yìí ọ̀rẹ́ àtọ́wọ́ ti jọ kọ́ra wọn pé wo ẹ máa kú mú inú àwa àti ẹrẹ máa wù sábà mi ti sọ. ẹni tí ọlọ́pàá wa mú nílé ó lè fóònù ọ̀rẹ́ ẹ̀ pé wọ́n ti wá mú wá bẹ́ẹ̀lì wọn o àbí ọ̀rẹ́ rẹ̀ ti bá wọn lọ ní ìsìn wọn ní yàtì náà ti wá àbí ibò náà ti wá báwọn níbẹ̀ yóò sì lọ bá ń bẹ̀ ó yẹ bail out ah. Ah, ikú kọjá báńjà máa mẹ́jà tara wa máa ihe náà láfọ ìyẹn lọ́wọ́ lọ́kàn wa láfi ń ṣe rẹ̀fẹ̀ ǹdẹ bẹ́yẹ ah, bí n tọ́ ọmọ ọmọ sèǹdàbù wọ́n ti ń bí ọ́ nìsín máa sọ fún wa pé wọn máa bí ọ pé kílẹ̀sìn rẹ sọ pé alì <laughs> ta nànábì rẹ sọ pé muhammadu gbogbo àwọn tàbí náà pé sallallahu alaihi wa sallama kí n kíbùlà rẹ máa tí ó sọ ah kò yí sì báhùn ní ẹ bá ń tàn mọ́ta rẹ̀ mí ìmá ń wẹ̀rù mí àwọn afá mi Ah, ah, ah, ayé gangan ìṣesí ayé gangan ó yẹ kó sọ fún yín pé ọ̀run ò lè rí kò lè dùn kò lè kò lè dùn wọ̀ báyìí ayé gangan jama ẹni tí ń dọ̀bálẹ̀ fún wa tí ń kúnlẹ̀ fún wa tí ń kún alówó pé ká dìbò fóun tọ́bẹ̀ ilé dìbò tí wọ́n bẹ̀ ilé búra ah tí ọba jẹ́ pé ọ̀rẹ́ rẹ ọjẹ́ nìyàn gidi tààrà tanyanya kò tún mọ̀ ẹ̀ mọ́ ah, ọ̀rẹ́ lé lọ́dọ̀ ẹ̀ mọ́ ọ̀rẹ́ dì ah, mọ́ kìí ṣe ọ̀rẹ́ rẹ mọ́ kaba lọ gàwí gàwí gàwí ẹ ṣe máa lọ ẹ dákò ṣe kí ni awo ń bo kátó wá pé sàárè lọ́wọ́ mọ̀lẹ́yíkà ah, àwọn dòǹgárì tí wọ́n kó sẹ́nu ọ̀nà bí mọ́bà pólíìsì ni ò ṣe é tìdánù pé ẹjẹ́ ń wọlé yẹn o ó ti rójú wọn sí ayé nìyẹn o adúmọ̀lẹ́kà ọlọ́run ìyẹn náà ló fi ló fi ló fi ń dijó lẹ́yìn òkú yà á ti wọ́n ti wọ́n ti bẹ́ẹ̀lì heart àwọn afá ti gbà sílẹ̀. wọ́n bẹ̀rẹ̀ alìjẹ́nà. àwa àwa kan lórin kan tá a máa kọjọ. bọ́lá ń forí jìn á o àkọ́mọ́. àmì ó mọ̀jà tó kọ́ ọmọ ọlọ́run. mọ̀jà tó kọ́ orin nǹkan kúkọ́ mọ́ o. àmì náà nínú làbí ń túbà yìí o kí ni bàbá yín jẹ́ àkànbí ni àkànbí ń bẹ lálì jẹ́nà kò yẹ kòkò lórí iṣẹ́ àdínì kò tó kú bàbá ń bẹ lálì jẹ́nà kò yẹ kòkò níbi iṣẹ́ àdínì kò tó kú. ṣùgbọ́n mọ́sálásí rí o bàbá tó sín gbẹ́rẹ́ kú. ìjó ah, ìjó ah! ni àbá nídìí iṣẹ́ àdínì kò tó kú bàbá ń bẹ lálẹ́ jàǹdà kò yẹ kó gbòdì bí iṣẹ́ àdínì kò tó kú. ọlọ́run ọlọ́run sàbórí jẹ̀ wọ́n. àmì májà kọ́ máa kí ló fi ń dun àwọn kan pé irú wádà àlùsùn náà. ó ń dè ní bẹ́ẹ̀ni bàbá àti èkú. tóra àti màsírí àti màsírí. àṣírí ni àbá. ọlọ́run mà dìde sí bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ ni tó bẹ́yàn bá mọ nǹkan ṣe tó ní ò dáa ẹni tí ń ṣe sọ pé ẹ̀mọ́jà ló ń jàre kọ̀ máa ṣe ẹjọ́ ṣe wò nígbà tí wọ́n máa wí ló fi ń bàjẹ́. <laughs> bọ̀tí a máa ṣe ah, a máa ṣe kúránì ìyẹn wá ń dùn wọn pé ó súnmọ́ káwọn èèyàn kan ti bẹ̀ ta jí pé ah nígbà tí ìsìnkú ẹni yóò mọ̀ ń pa ẹ̀ nítorí yóò tó fi ní òsìta mọ́ yìí ó súnmọ́ pé kò dáńtì ò tọ́ kọ́lọ́ ń ṣàforíjì fún wa. àmín kọ́lọ̀ wá bá ní sàánú tí wọ́n náà amina àwọn tó kú bẹ́ náà bá ní sàánú wọn àmín ìyẹn dáadáa làwọn náà mm. ibi ọkà wọn mọ́ ni ìjọta àwọn náà kúkú ń ṣe àkúmọ̀ bí ò dáa ìrí mi. ní ngbọ́dọ̀nṣẹ̀ tí wọ́n fẹ́ kúyọ̀ sí lọ́dọ̀ tiwa kọ́lọ́ ṣàforíjì àtúwàmọ́ gbáàtà tàdárúbáwá níjọ́ mi lábàáyí bírí àbádé sọ Yorùbá mọ́ àbáyí bírí àbádàṣí lábáwá gbogbo ta fẹ́ sọ pátá àwọn àbí lábáwá sọ. So wọ́n máa sọ pé sọ́tán ní ìsìn àfà gbé ni nìyẹn tó yẹ pé àti náwù àti sẹ́rífì àti bàlágà ìbá ń ti kí gbogbo ìlú mọ̀ pátá ìjọba tó fẹ́ mọ̀ pa sùn láti mú lọ́dọ̀ rẹ̀ wá kọ́ ẹ sẹ́rífì awala àṣì mọ́ àwọn náà máa kó ah. lóye kẹ́nìkan máa polówó ọjà èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká sọjà alẹ́ pé wọ́n tà mọ́. ká babalá o. ẹni progress wọn náà olóhùn ṣiṣẹ́ ń bẹ̀ ah. ẹ sì máa gbọ́ n táwọn máa fi ṣe kinní ní ìbáṣe máa dàrú. bọ́dọ̀ táwọn ń lo ọ̀dà kò bá mu. olú táwọn ń lo ọ̀dà olú ẹlẹ́dẹ̀ làwọn ń lò. Ah. ẹ bí wọn léèrè pé bá ti rọ́ ní bá ni. kọ́lọ̀ wọn la bẹ́ẹ̀ náà kó bá ní sànú tiwọn náà. àmín. tí sùrọ̀tù mẹ́nu bá di alùsùn náà yóò yàtọ̀ torí pé ahọ́n dáwà tibẹ̀ kan wà tẹ́lẹ̀ àwọn dáwà sísítẹ́mù dáwà ó ti wà kéèyàn ká a lò sójú ọ̀nà lọ́kàn kù ọlọ́run àbúlá rẹ̀ bẹ̀ẹ́ o àmín banisanu tiwọn náà wà wà bẹ́ẹ̀ náà mọ́jà náà mọ́kànlá sí ibú àmín bùndà gbà sí mọ́ ọjọ́ sẹ̀rẹ̀ sí wa àmín la hawla wala quwata illa billah yaqussuna alaykum ayati wọ́n ń káyè ní ọlọ́run fún yín. wayundirunakum liqa'a yawmikum hadha. wọ́n sì ń kì í lọ ọjọ́ òní pé ọjọ́ òní ó ṣẹlẹ̀ lóde yìí ọlọ́run jíjọ́ náà jíjọ́ rí fún wa. wayuwaddihu hadhihi al-mas'uliyyata bayna ar-ra'i war-ra'iyyah ma rawahu ahmad wa shaykhani wa abu dawud والترمذي عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام راع وهو مسؤول عن رعيته والرجل راع في مال سيده وهو مسؤول عن رعيته والرجل راع في أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها وهي مسؤولية عن رعيتها والخادم راع في مال سيده وهو مسؤول عن رعيته والرجل راع في مال أبيه هو مسؤول عن رعيته فكلكم راع وكلكم مسؤول عن رعيته صلى الله عليه وسلم صلى الله عليه وسلم tó wọ́n ní ọ̀nà tí wọ́n gbà béèrè tá à ń sọ yìí wọ́n mà tiẹ̀ wá síjú ẹ̀ kalẹ̀ pèrègede ọmọ fojú hàn ìpè ìbéèrè yìí ọmọ máa bẹ láàrin adarí àtẹnitọ́ darí mọ̀ ni nítorí wá síjú ọ̀rọ̀ náà ni ti Ahmadu gbà wá bàbá wa Ahmad àti ti Buhari gbà wá ti Muslimu gbà wá Abu Dawud gbàdísì wá tìrìmísì gbà wá gbogbo wọn pátá turuku kan náà ni turuku wọn àǹgbónú Umar náà ni ibùnà mọ́ra náà ló gbà wá sọ pé ànábì sọ pé gbogbo ẹ̀yin èèyàn rọ́ọ̀yì nìyẹn o adarí nìyẹn o gbogbo yín sì ni wọ́n bi léèrè ń bẹ́ẹ̀ ṣe darí bọ́ọ̀ ṣe darí àwọn tí ń bẹ lábẹ́ yín gbogbo wọn ó béèrè wọ́n á ṣe lẹ́sẹlẹ́sẹ pé falimam falimam ẹni jẹ máàmù oh. ẹni jẹ máàmù rọ́ọ̀yì mà ní ọ̀. wọ́n sì bí ọ léèrè gbogbo èrò ẹ̀yìn rẹ ìmọ̀mù táwa ń dùn ẹ o hmm. ìmọ̀mù ń dùn ẹ lónìí wọ́n jẹ́ ah, ọ̀hún ọ̀ràn kọ́ràn ni gbogbo ẹni ọkọ gbogbo ẹni ọdarí tó kírun fún un ó béèrè lọ́rẹ. arákùnrin adarí ni níbi owó ọ̀gá ẹ̀ ọ̀gá ó fi nǹkan jẹ ọ́ wọ́n bí ọ nípa bó ti darí nǹkan ọ̀gá rẹ̀ sí arákùnrin adarí ni ọ́ lọ́dọ̀ aráalé rẹ̀ ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ wọ́n bi ọ́ léèrè bó ti darí wọn sí arábìnrin obìnrin náà adarí nìwọ náà wọ́n bi ọ́ léèrè bó ló ti darí ilé ọkọ rẹ̀ sí sẹ́ǹgbẹ̀yìn obìnrin àjọgbàṣẹ́ ni bí wọ́n ṣe bọkọ nípa tiẹ̀ ni wọ́n bí wọn náà nípa ilé ọkọ rẹ̀ tó darí ẹ̀yà máa jẹ́ adarí ẹ̀ dáadáa ká má da nǹkan rú mọ́ ká má jẹ́ gbogbo ọmọ clear ẹ má gbé nǹkan gùn kan ẹ má da nǹkan rú mọ́kọ lọ́wọ́ ẹ jẹ ẹ jẹ àṣì yóò tún gbangba ọlọ́run bákan náà ọmọ ọ̀dọ̀ tí ń sọ ọ̀dọ̀ ń bì ọmọ ṣẹ́ ọmọ kéwú wọ́n bí ọ léèrè nípa ọ̀gá rẹ̀ arákùnrin tí ń darí ogún bàbá rẹ̀ ìwọ làgbà ńgbà bàbá yín kú àwọn yòókù kéré ìwọ ló ń darí ẹ̀ ń bolo darí ẹ̀ lọ sáwọn tí ń bẹ lẹ́yìn tí ń padà rogún mọ́ jogun jogun tí ọ̀tẹ́ ni ogun ó gbé ogun lẹ́lòmíì jẹ táyé ẹ̀ fi dàrú àtàrí kìámọ̀ olùkùnmọ̀sọ́sí ọlọ́ọ̀dá nǹkan rúmọ̀ ọmọ kéékèèké lójú wọ́n rò kó rí mú jẹ bàbá kan ọlọ́mọdé kí bàbá náà ìmọ̀ pàápàá bóyá wọ́n sì ń bẹ lókè pẹ̀ àbí wọ́n ti la àlìkíyàmọ̀ à ń pè ní bàbá pupa àlùfáà wa kan bẹ níjókòó yìí tí ó ràn tiwa mo ṣe ń sọ yìí bàbá yìí ẹni wọn bá wa nípa ogún bàbá wa kan tí wọ́n la àlìkíyàmọ̀ kọlọ̀mọ́ni kẹ́ wọn. bàbá yìí gbà tí wọ́n bẹ láyé ẹlẹ́sìn la mọ̀ wọ́n sí wọ́n sì ṣe dáadáa púpọ̀ ní ẹ̀sìn. ọ̀kan nínú olówó ìlú yìí ni wọ́n àmọ́ gbogbo ìyàwó wọn pátá ẹlẹ́hà ni gbogbo àwọn ìyàwó àtúnjẹ ìyàwó wọn ẹlẹ́hà ni wọ́n ọlọ́run sì kẹ́ wọn ní ìkẹta ẹgbẹ́ rẹ̀ bá pe fún èèyàn mẹ́wàá ó tó sọ́là ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ gbogbo ọmọ náà wọ́n dẹ̀ fi hàn sítọ́ lọ́hùn bàbá ìwà kú láyé wọ́n á fi dúkìá tó lóko sílẹ̀ dúkìá wà á rí pínpín dúkìá yìí kò rí pínpín ọjọ́ wa ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọdún ń gorí ọdún àmọ́ wọ́n ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ ni à ń pè ń bàbá pupa bàbá ń lọ́wọ́ àdìdí ńlẹ̀ yìí pé ah, àbúrò làwọn fẹ́ jẹ́ fọ́lọ́hún tí àwọn bá lọ bọ́ọ̀rẹ́ àwọn báyìí tí àwọn ọba pín ogún rẹ̀ pẹ̀lú àwọn àfáà sì sọ̀rọ̀ ogun pé ogun tẹ̀hàn bá pín yóò ṣokùnfà kí ó gbé ológun dèjọ́ lọ́sẹ̀ lọ́ọ̀rún yẹn kárí lé wọ̀ àápégun òkú tó fi lọ ni kẹlẹ̀ túlẹ̀ àwọn jọ fi òdodo bára àwọn lò láyé kí làwọn máa sọ ọbẹ̀ bá bẹ̀rẹ̀ wàhálà lórí iṣẹ́ yìí wọ́n wá bá wa pé ogún yìí ká bá wọn dá sí i ìgbà tí a béèrè fún ìwé ogún tí wọ́n gbé kalẹ̀ àwa náà àtàdímọ́yìn níjọ́ àti ń pín gún àìpé tó pọ̀ tó bá ń rí àìpé bíi tí obìnrin ó ti gbọ̀ngba millions àìtí ìpín rí bàbá nítọ̀ bàbá ń tẹ́ gbé wá yìí o iṣẹ́ ni o kò ń ṣe tí ẹ̀rùn ọmọ retí wa lọ́sẹ̀ tí ń bọ̀ o àájókòó ti ni o bàbá tí ẹ wá gbé ogún rẹ̀ wáyìí ká ní kì í ṣe bàbá tá a mọ̀ ni á bí ilé yín ni o iṣẹ́ ogún pípẹ́ ọ̀hún ṣe dán fi ṣe sàrà ṣùgbọ́n bàbá wa ni bàbá yìí ìgbà mọ̀ kéwù èmi ni àwọn àfáàwà bádìkàn máa ran sí wọn ọdún tá a fẹ́ gbélé mọ́sálásí eke wa sókè wọ́n ní ká mọ bíríkì tẹ́ máa fẹ́ pẹ́ mọ́ nígbà yẹn àwọn akùnrin àti rí yé pẹ́ èmi bàbá nídìí kan ran sí wọn ìdájídájí ni kí n lọ sọ fún wọn pé a nídìí ọkọ ìpẹ́ torí pé wọ́n ní ti bà bẹ̀rẹ̀rẹ̀ ọkọ̀ tipa tí wọ́n fi ṣiṣẹ́ òkúta níṣẹ́ wọn mo lọ jíṣẹ́ fún wọn wọn náà ti gbọ́ ńlá ti nídìí ẹ̀ à ilé ike onídìí kan náà ni wọ́n ní béèrè bọ̀ pé èlò ni owó ọkọ̀ kan wọ́n ní tẹ́lá kó dé àwọn ọlọ́kọ̀ ọmọ sọ iye owó fún wa mélòó la fẹ́ mọ̀sọ̀yọ̀ ọkọ̀ tí wọ́n ní alídìí ńgbàtà ìṣẹ́jú pẹ́ àwọn ọkọ̀ tí wọ́n ń já ìpẹ̀ sí kan a ń kó wọlé ẹ̀yin ọlọ́kọ̀ èló ní ẹni àfihàn yín wọ́n ní wọ́n ráwọn káwọn gbowó wà wò ìdí àwọn olùgbé ẹlọ́jẹ́ ìpẹ̀ fàáfàá tájà gbé ní múnínà ọ̀hún sọ fún pé ní ni mo ní mo béèrè wọn lọ́kọ̀ ní ara àti bọ́lọ́kọ̀ wọ́lọ́kọ̀ ní ah, ọwọ́ àti láwọn ọlọ́kọ̀ ohun ọ̀sán kankan fún wa o àwọn afáà ní kí wọ́n á béèrè o wọ́n ní sọ fún wọn pé ká máa ṣàdúrà fáwọn bí mo ṣe kọ́ mọ bàbá nù láyé tí mo gba kọ́ mọ bàbá nù látọ́ ń sọ bá ṣe ń sọ yìí ikú wọn ní ìsìn ilẹ̀ ta sí o. ọ̀nà sẹ́lẹ̀ díẹ̀. ṣùgbọ́n bá a tún ṣe ń sọ yìí ní ìsìn iye títí ń gbọ̀ yìí ní ilẹ̀ láti mọ bá bàbá. wọ́n sọ fún bàbá pupa yìí pé bàbá wa ń bàbá yìí lẹ́yìn yẹn mo tún wá padà tó jọyìn mọ́ wọn mo tún wá padà jọyìn mọ́ wọn ìgbìmí pò lè kéwú tí ń tún mọ́ níyàwó ọ̀kan náà àwọn ẹlẹ́yà ó tún wá jẹ́ ntọ́kan bàbá gbọ̀ngbọ̀ngbọ̀n ìwọ̀n aṣọ ni tí mo tún máa lọ kí wọn tí wọ́n bá ní nǹkan ṣe níbi pé wọ́n bá mi sọ̀rọ̀ nígbà míì a nígbà kọ́bọ̀ bá a ṣe kó mọ́ nìyẹn ọlọ́run sì fún wa pín ní ogún náà níjọ́ afẹ́ lọ ṣàlàyé ogún yẹn gbogbo ọmọ kí ó ti kí ó sókè la ké sí pé ẹ wá ẹ ti ka tíọ́rì inú tíra ẹ wá wo pírátíkà ogún náà kọlùmọ̀ àlùbáríkà sí ọlọ́run fi àlùbáríkà sí ogún náà àwọn tí tó tó jẹ́ kí n jà ń bẹ̀ ni pé bàbá pupa òun àti gbogbo àwọn tọ́jọ́ máa gbà fún bàbá wa tá à ń sọ yìí ni wọ́n á fọwọ́ sowọ́ pẹ̀lú wa pé bísẹ̀rí àti wí gẹ́lẹ́gẹ́lẹ́ nìkan wá pín a sì pín wọ́n sì gbà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ààyè irú yẹn òṣèṣẹ́ ń bẹ̀ wọ́n ní ẹ fi dígí pín torí èèyàn yẹn fẹ́ fún àwọn kan àbí pé wọn ò tiẹ̀ ní pín rárá ò ní pín rárá ẹni bá ń jẹrú ẹ̀ lọ́wọ́ kó tètè lọ pọ̀ wọ́n jẹrú ẹ̀ máa o ima ima dànkan lẹ̀ síyàn lọ́rùn. níparí àdísì yìí alábi gbogbo ilẹ̀ ń tá gbogbo ilẹ̀ ń darí. sallallahu alayhi. a sì bí kálukú léèrè bó ṣe darí kò sẹ́ni tí ọmọ rí mi kan darí. kọ́lọ̀njẹ́ àríyàbọ̀ rẹ jẹ́. àmín. mo rò pé. wa tawfiq wa wal jamu bayna qawlihi ta'ala mo máa kàbí. na wa tawfiqu awlijamuhu bayna qawlihi ta'ala fal nasyalanna alladhina ursila ilayhim wala nasyalanna almursalin wa bayna qawlihi فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان وبين قوله ولا يسأل عن ذنوبهم المجرمون. àní tá a fẹ́ sọ yìí àwọn oníkéwù ni ó ṣe bẹ́ẹ̀ wúlò fún bọ̀tí ayokú náà tá ń gbọ́ táìsọ oníkéwù àgbẹ̀sán pé àti ẹ̀gbọ́ sétí kùránì ọ̀takura wọn abẹ́yọ̀bá gbọ́ wélókù àmọ́rọ̀ yìí ayàtàkà lé ní yìí ó jọ pé àyà míì wà títúmọ̀ rẹ̀ fẹ́ yàtọ̀ wọ́n ní rárá àwọn ní ká farabalẹ̀ ká gbọ́n tọ́lọ̀ ń sọ yé ọlọ́run sọ yí pé a bi àwọn tá a ránṣẹ́ a sì bi àwọn tá a ránṣẹ́ sí àmọ́ inú àyà míì èyí tá ń kà lọ́wọ́ nísìn nínú suratu Araf àmọ́ nínú suratu Ar-Rahman aya 39 aya 39 ọlọ́run sọ bẹ̀ pé fàyà ọmọ ìsín láàyè sí àlù andámbì ìsún wàlà jáde ìjọ náà ìyóò ní ìjọ àlùkìyàmà wọn ò ní bí ọmọ nìyàn wọn à ní bí àjànú léèrè nípa ẹ̀ṣẹ̀ rẹ̀ wọn à ní béèrè ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àyàn àtàjànú pẹ̀lú àgbọ́yé àyà yìí létí sí ọjọ́ pé ọlọ́run béèrè lọ́wọ́ àtàránṣẹ́ a sì béèrè lọ́wọ́ àtàránṣẹ́ sí. Si ayé lè dẹ̀ fi ń sọ wípé àti èèyàn tàdújọ́nù àní béèrè ń pa ẹ̀ṣẹ̀ wọn níjọ́ àlìkìyàmọ̀ pàbẹ́nà kọ́wùlìhì wàlá yus'alu an dhunubihim li mujrimun. iná suratu Qasas aya seventy eight ọlọ́run tó sọ ń bẹ̀ yìí pé àwọn àwọn àkíyèsí àwọn ọ̀daràn àní bí wọ́n léèrè ẹ̀ṣẹ̀ wọn la fi ń sọ fún gbogbo àwọn tá a bá jẹ́ pé ọlọ́run wí ànábì wí la fẹ́ fi ṣiṣẹ́ a fẹ́ kọ́ọ̀yàn ní kí a fẹ́ ṣe dáwà iṣẹ́ ń bẹ́ẹ̀ díẹ̀ la fi ní máa torí ọ̀rọ̀ gbọgbẹ́ àfa tó fẹ́ ṣiṣẹ́ dáwà àti ṣe tàlíìm à ń kọ́ máa ń kíó tí ọ̀wá gbìyànjú dáadáa síwájú lódodo ọlọ́run ló nímọ̀ jùlọ o mo ní ìbá ké ọmọ kíó náà ni ó máa jẹ́ ó dà wọn àfa o àmọ́ kéèyàn tètè gbìyànjú kọ́mọ́dà bíi ẹni tó fẹ́ ṣiṣẹ́ dókítà tí ò mọ̀ ń pa dókítà tó wá dé ọsibítù sílẹ̀ wọ́n sọ fún pé tó bá fi plọ́ọ̀tì kan dá ọsibítù sílẹ̀ kọ́ra plọ́ọ̀tì mẹ́fà tí ó máa sìnkú sí o àbí ìka kan tí ó máa sìnkú sí torí yóò máa pààyàn pọ̀ báwọn. huwa anna liyawmi liqiyama mawakifu mawakifa wa ahawala muta'addida ìtumọ̀ tí ń bẹ ń bẹ̀rẹ̀ ìjọ àlìkíámà mọ̀wákìfù ń bẹ ń bẹ̀ àhàwálà ń bẹ ń bẹ̀ ọ̀nà kan ṣoṣo ikí wọ́n ti bẹ̀ dá léèrè ọ̀nà kan ṣoṣo kẹ́dà ọgbà tí ó fi páàsì àìmọye ọ̀nà ní. وقد يكون السؤال والجواب في بعدها دون بعض. ń tọ́sẹ̀ yẹ̀ ni pé àti béèrè àti dáhùn yóò ṣẹlẹ̀ ní apá kan àwọn ibùdó ìjọ́lìkì àmọ́. وقد يكون السؤال لأجل استرشاد والاستفادة وقد يكون لأجل التوبيخ والإهانة wọ́n ní njọ́ yẹn ibòmíì wọ́n bẹ̀rù léèrè bó ṣe láyé rẹ̀ wọ́n bi léèrè níbòmí kẹrẹ wọn ní beere gangan nítorí pé ìbéèrè méjì ló pín sí èyàn máa béèrè tí èyàn fẹ́ mọ̀ èyàn mọ ọ̀nà bì kan ẹ dákun mò ń lágbájá ọ̀nà wọn ó fẹ́ beere nìyẹn wọn a sì máa lọ́wọ́ ń yẹyẹ ní yẹyẹ ọmọ tá títún ń ká bẹ́ẹ̀ mọ́nú tọ́wá bẹ́ẹ̀ pé ah, ah, ṣé ò tí ì jẹun ní sá èè jẹun àbí gẹ́gẹ́ pé báyá kọ́ máa pé òun ò jẹun ká tó wá gbóúnjẹ fún un ti yẹ̀yẹ́ nìyẹn fẹ́ gbánu ẹ ò tí ì àbí ó dẹ̀ fẹ́ jẹun ni máa jẹun nísìn ẹ mú pankẹ́rẹ́ wá. Ah, ẹ lẹ́gbàá. ìbéèrè míì ti yẹ̀yẹ́ nì ọmọ bẹ̀rẹ̀ mi lè rí gbàgbà mọ̀ pé à ṣé wọn àrán òjìṣẹ́ sí yín ní sá ṣé wọn àrán ṣẹ́ sí yín láyé fi dà báyìí máa ń lẹ́ọ̀ ní gbòǹdókú ìbéèrè láàpè but kìí ṣe béèrè ìdínà táyà òfin takora wọn o. wàkọ́lá rọ́ọ̀zí inna lè kọ́wùmá láàyè àlùna ànilè àmàlì lè ànà kùtùbà mùsùlùmí látúnà àlẹ́ yìí ولكنهم يسألون عن الدواء التي دعتهم للأعمال وعن الصوارف التي صرفتهم عنها أي الموانع التي حالت بينهم وبين التزام الأحكام الشرعية بابا و الرازي فقر الرازي وكانوا تفسير لونا رحمه الله آمين عند القيامة wọn ni máa bẹ́ẹ̀ lọ́wọ́ èèyàn nípa pé sọ kírun sọ sọ háyàwó rẹ sọ dárúgbọ̀n sí sọ wọ́sọ̀kò tó ńlẹ̀ ṣe é sòkú ṣe é ṣe mòlúdì ṣe é ṣe lìláfìlò kówó mi wọn ò ní béèrè báwọn nítorí pé gbogbo ntẹ́dàsí ti ń bẹnu òwe rẹ̀ pátá pátá ìwé ń bọ́ sọ́wọ́n màlẹ́kà kò ní àyẹ̀mọ́ abilé rẹ̀ pé tó ṣe àbò òsè wọ́n máa ń tó ṣe wọ́n máa ń tó ṣe àmọ́ etí wọ́n béèrè ni pé kí nìdí tó mọ̀ ah, ọ́ ṣe báyìí oníyàwó ti ẹ o tún ṣe sìnà ìwọ̀nba sì kí ti ẹ ọlọ́run ti fún ẹ o tún ọkọ̀ wèlé o tún jí nǹkan oníkan ìdí tó gbé wọn débẹ̀ ni wọ́n béèrè àti kí ni àwọn àdí tó mú ọmọ lè rí ṣe olóore ṣe láyé ayé tó wà tí lágbájá wà tí ò fẹ́ tó ọ rárá ó lè tọ́lọ́run ṣe ìgbọ́ ti kọ́lé ilé tó ọkọ́ ojúlé ọkọ̀ níbi pé wọ́n tún rẹ́ǹtì ẹ̀ rẹpẹtẹ inú tó wá rẹ́ǹtì lọ́wọ́ rẹ lọ́ háyàwó láńlọ́ọ̀dù ọ̀ háyàwó kí lọ́kọ̀ọ́dù ẹ sọ ma àánú lé rẹ ńgbà tí wọ́n rẹ́ǹtì lé rẹ tí ń yálé rẹ gbé ọ̀ wá ọ̀rẹ́ kankan ẹni ọyálé rẹ̀ gbé ọ̀hà síbẹ̀ rọ̀dà lọ́lọ́ọ̀dù ọ̀hà kankan ah, ọmọ sẹ́ rẹ̀ ń dágbére fún ọ pẹ́sà mọ́ ń lọ wá sí mọ́ ń lọ tẹ̀síìrì ọ̀gá ọ̀n èrò alóòrò abọ̀ lọ rí déètì jọ ọ̀sẹ̀ ìyọ́gbàjọba ọmọ ló tún fi ń ni. ìjọ ajímọ̀bí gọ́gbà ìjọba déètì jọ náà ò ní gbórí òkè tó fi sọ rẹ yìí ah, kí ló dé kí ló kí ní ọ kí ló ó láàrin ọmọ ọsẹ tí ń rinṣẹ́ sí bí fẹ́ lọ wá ọkọ̀ ló lọ bí lọ tó fi dọ́là pé ọkàn fẹ́ lọ àìmọye ọkọ̀ yẹn wà lórí ọ̀n pé à aláàjì ẹ wọlé ẹ lọ kó tó di pé ọkọ̀ tí ó tọ́pù owó gùn dé ọkọ̀ tí ó gbé ọlọ́bẹ̀ ó ti gbé ọ wọ́n lọ wá lọ wáàsí ọ̀rá yẹ wáàsí ìdíwọ́ òjẹ́ ọjà òjẹ́ mọ̀ṣálà ó ti dé báyìí o ó ti dé báyìí o wọ́n ní ọ̀kan náà wọ́n béèrè tí wọ́n béèrè nìyẹn. wọ́n lè fi filẹ̀ máa. والذي يودي يودع في الميزان يوم القيامة والآمال ويا وإن كانت عرب ajaka sun ajaka kayami odaban ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون ayẹlẹ́kẹ̀ wà nù sọ́tò ààrá àftáǹkà yìí kẹfìrọ̀tù ní àmìláyí aláìbáde ó ní sọ fún wa nípa ìdẹ̀kùn ọlọ́run tí ò níye tó ṣe fún wa àwọn ẹrú ẹ̀ ìdẹ̀kùn ọlọ́run ti pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ká má fi ẹnu àbùkù kan ni ni ìjà sọ pọ́ pọ̀ jù ọ̀pọ̀ ó sì dẹ̀kun fún wa tó pọ̀ ọlọ́mọ kan lẹ̀ fún wa o. ayẹ̀lẹ́kẹ̀wá yìí pípọ̀ dẹ̀kun ọlọ́run lórí wa ní tọ́ka ọlọ́run ní wala kọ́ni máa ká ná kọ̀ǹfẹ̀lẹ̀ àrídì. a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايز قليلا ما تشكرون ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون ọlọ́run ní àwa ọlọ́run làkọ́dí wà làkọ́dí màkà náà kò ọlọ́run láàyè ọ̀ǹda fún yín lórí ilẹ̀ àfún yín láàyè àfún yín láàyè. وجعلنا لكم فيها وجعلنا لكم فيها معايش àwa sin tẹ́ máa jẹ tẹ́ máa mu àṣẹ fún yín níkan ọjọ́ kan ah wàláì ni. ó sì bẹ́ẹ̀. òdodo ni pàápàá jùlọ àwọn tá a ti ẹ̀ ń gbé náà lù lábàyí tí nǹkan eléso kankan ò kankan nǹkan eléso kò kankan bí àbárí ọsàn bá àbárí ọsàn a mango bẹ́ẹ̀ni bá àbárí mango ari a rí pineapple bẹ́ẹ̀ni bá àbárí pineapple a rí àgbálùmọ̀ mm. bá àbárí àgbálùmọ̀ a ìgbà. tàbá rí ìgbá a rí watermelon kùkùmbà tàbá rí yẹn a rí ìbẹ́pẹ kùkùmbà náà ń bẹ́ẹ̀ kárọ̀tì ń bẹ́ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ gẹ́gẹ́dẹ́ bí a bá àwa bá dàn bí ó fẹ́ máa sígbà kankan tá a máa rọ́sàn mímu ó fẹ́ máa lọ́rọ́ yìí sọ̀sán bẹ́ńtà àsìkò sàn dẹ̀kọ́ yìí hmm. ìsì ń bẹ́ńtà tó wá ní àsìkò ọ̀sán gangan àwọn tí ń ta nǹkan èso wọn nírí nǹkan mi ta jọ sàn nìkan lọ hmm. ṣùgbọ́n ọ̀sán ọ̀lọ́mọ́ nígbà kan tí kò tí ì rí báyìí tán èèyàn máa wá ọ̀sán tó bá di kàráǹkì dápẹ́ afẹ́ lu ọ̀sán ẹ wà lọ bí ó jìnà omi ń bẹ́ ń bí a máa ń wá lọ́ngbà náà nígbà tí àwọn ilé àbá wà nínú oyún tẹ́ni ká máa mu ọ̀sán kò ní sí ọ̀sán kankan láàrin ìlú mọ́ àmọ́ ní ibì kan bẹ ní omi níbi iwájú orí irin báyìí ẹ bá ọ̀sán ń ìlú àlùbáríkà. àwọn máa ké ń jọ kẹ́pẹ́ lọ́rọ̀ sọ̀wá ń bẹ ló dé ló ní àtẹyọ kan fóun ní twenty naira ọ̀sán kan ọ̀sán ẹyọ kan àwọn ilé àníta ló ní àrà ìdá ló ní àrà arú èèyàn kátó ló dé àwọn nkéré sòmí ìjọ náà torí twenty naira jọ yẹn ah. wọ́n dàgbé pé kọ́wọ́n kọ́wọ́ sọ̀wọ́n ní ìsìn kọ́ wá lóhun rà ní 500 naira ẹ̀yọ̀kà pé ah. mo nígbàtà àti àárí kí lọ́kàn tẹ̀yìn jù kẹ́ máa mú lọ ẹni bí àbátúkà rọra sí ni ọ̀sán tí ọ̀lọ́mọ yé o kọ̀ á lọ́mọ láàrin ìlú ń sìn ọlọ́run ló ń ṣe jẹ́sí mú fún abẹ́ òun fún anírọ̀rùn ń rọrùn máa yíṣà á jẹ àmàlà awakan awakan sẹ̀mó ráìsì awakan wíìtì awakan èlùbọ́ iṣu èlùbọ́ ṣu awakan èlùbọ́ gẹ̀dẹ̀ Hmm. ìbọ̀ gẹ̀dẹ̀ ẹ̀bà ń tẹ́lómi ìyàn ń tẹ́lómi fùfú iṣu ń tẹ́lómi fùfú ń tẹ́lómi bó ṣe pọ́ sí dábò wá nìyẹn. Walaqad makkannakum fil ardi wa ja'alna lakum fiha ma'ayish qalilan ma tashkurun ọlọ́run la gbà yín láàyè lórí ilẹ̀ ẹ kọ́lé falafala ẹlòmíì tó bá kọ́lé tán ntí ìsàgbàlá ó tó didi àdúgbò. wàláhì. Hmm. tí ó tún gbìngì dàbẹ̀ mọ̀jánnákùn ẹ̀sìn ní gbélé yín kalẹ̀ kọ́ wá dàwó àṣẹ ọlọ́run yóò mú dúró kẹlẹ́mọ̀ bọ́lọ̀ ní bẹ àṣẹ ọlọ́run ní bẹ lára alé bílẹ̀ tilẹ̀ ọ̀dá tó kakọ̀dà tó tí a bẹ́ẹ̀ lè jẹ́ pé nìkankan ò gbé bẹ̀ fún ten years ilé dahoro yọ ma sán ni ní mítà mínú lé yẹn ìsì múlẹ̀ dó àwọn ilé kan ń bẹ tí a ti ń gbé bẹ̀ kẹtó bírú wa ìlóko ìsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di sè tó bá àwọn èèyàn àwọn èèyàn òye gbé bẹ̀ ìyá yọ ma dẹ́ koro ni hmm. ọlọ́run ló ní lọ fún yín bẹ́ẹ̀ lòjò òfin gbé lọ ojú gbé lọ atúnwá sí tẹ́ ma jẹ mẹ́ waja'alna lakum fiha ma'aish ìjẹ́ imú rọrùn àtàwọn wá ń di kẹ́kọ́ ló máa yí kẹ́ wọn wọ́n ní bí bá ṣe àánú ọlọ́run lára ìjẹ́ imú tó ṣe fún wa sówóran sówóran bàbá ní ẹyọ ọ̀gẹ̀dẹ̀ ẹyọ kan ọ̀gẹ̀dẹ̀ hóró kan wọ́n ní ọdún one thousand lọ nígbàtí one thousand tọ́sẹ̀ dé wọ́n lójú one thousand tọ́jọ́ gowó nàìjíríà lọ wọ́n ní tẹ̀bá rí wí ọ̀gẹ̀dẹ̀ ẹ lè jẹ́ one thousand lẹ́nu kọ́ wá dípò ọ̀gẹ̀dẹ̀ pé nígbà tá àlọ́ gẹ̀dẹ̀ nísìnyí ọ̀ya sọlọ́wọ́ bàbá yẹn ọ̀ya ẹ̀kọ́ owó síwájú ẹ̀kọ́ máa yá jẹ. kò lè rí yá jẹ o. wọ́n bá di pé ó di kàráǹgì dá pé kéèyàn jẹ ọ̀gẹ̀dẹ̀ ọwọ́ awọ́wọ́ kò rí nígbàtí ọ àárí wọ́n lẹ́yọ kan ní 1000 kí yóò kù tó ṣe jàmá yóò rà ní ọwọ́ sí fún kí ọlọ́run ju owó lọ ó sì fún ni ọlọ́wà ní kọ̀lí ní òun balẹ̀ ń dúpẹ́ dúpẹ́ dẹ̀kun yìí ni ọlọ́run yìí ah péyàn bá róúnjẹ wọ́n lè búyàn lóúnjẹ wọn lè bun ní kó wù jẹ wọ́n lè búyàn lóúnjẹ bọ̀tù kó wá wù yàn jẹ kó ń fà ó fà wọ́n lè búyàn ọlọ́run á fún wa lóúnjẹ ó tún fún wa ní jíjẹ ó tún ṣe ìjọ rẹ̀ ń rọrùn fún wa ọmọ kánà rẹ̀ fún wa ọrọ̀ fún wa ọlọ́mọdé ara ìsàn yí ọbẹ̀ tó dùn làlàáfíà hmm. kírú ó dùn ọbẹ̀ kọ́mọ ajá tán tán tán hmm. àlàáfíà ni yóò gbé yọ hmm, ẹni bá síìkì òórùn gangan ọ̀ràn tún ni yóò ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ń rìn mí lọ́kàn owó pio owó pio ẹgbẹ́gbẹ́gbẹ́gbẹ́ oníbẹ̀rí ẹni bá síìkì tí sickness yẹn bá ilẹ̀ ọ̀pọ̀ díẹ̀ n téèyàn bá máa jẹ́ ń gbogbo ògbà ní ọ̀kọ̀ọ̀kọ̀ ohun síyàn téèyàn fẹ́ rí bí àmàlà ah, kò ní fẹ́ rí lẹ́jú rárá tábà wá ń yá bọ̀ ní àwọn nǹkan tí ìmá jẹ déédé ó sì máa rìn sí lára tí ìjẹ déédé ó lè pè kán bá wọn wá gbàdó títa lọ gbàdó sísun gbàdó sísun hmm. àbí bọ́ọ̀lì sísun hmm. iṣu sísun iṣu sísun hmm. ara yá bọ̀nù ìtọ́ wọn nù tí máa jẹ ní ọ̀kọ̀ọ̀kọ̀ máa wù ná nípa pé àlàáfíà lọ gara nígbà tí gbàgbọ́ mú o bẹ́yà mú ní kíní ká kóntì kó ṣe o àwọn ilé fúláwà tó kó kí wọn ó ní kílẹ̀ ìsúsí òun ní àṣùsí sọ fún èyí tí a ń sè tí wọ́n dín ata sí tí a dín ẹyin sí mẹ́rẹ̀ẹ́rẹ́ hmm. oúnjẹ ń bẹ̀ ìsúsí sun tí a san lórí ìlàjì eru ìlàjì ẹdú hmm. ẹ máa jẹ bọ́ọ̀lì sísun máa ló ní fítámì ó ní fítámì ó ní ní ẹ̀ẹ́sọ̀n tí ń ṣe yín kó máa fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ wọ́n á dẹ̀ wọ́n á dẹ̀ kí kí wọ́n bọ̀ ń gé sí kókò wọ́n á dẹ̀ ṣe é hmm. wọ́n á ọ̀tọ̀lẹ́ni tí ó ṣe ọ̀tọ̀lẹ́ni tí ó wo sínú àwo ọ̀tọ̀lẹ́ni tí ó fi fọ́ọ̀kù tí ó fi jẹ́ síbẹ̀ ọ̀tọ̀lẹ́ni tí ó bá tọ́ mi ọbẹ̀ tó gbogbo nǹkan ó ti pé sórí tébù kó tó máa fi fọ́ọ̀kù gun kó tó máa ti mú lágasẹ́ eléyìí lẹ́yìn àárọ̀ gẹ̀dẹ̀ sísun fún ọ̀gẹ̀dẹ̀ sísun tí ìyá kan ti sẹ́ǹtì rẹ̀ ọ̀dà tó sun. wọ́n á máa jẹ físíkù. àmẹ́jẹ́ ó sì kìíní ìsìn. Ah, wọ́n ní à ọ̀gá ó ní ẹ máa wá lọ bí ẹ bá wà ẹgbẹ́ ọkọ̀ ẹ wá lọ. mẹ́lọ́nà mọ́kọ́lá bá ti bọ ẹ̀rẹ̀ pa síbọ̀ ẹ̀ pa. ńgbà ara bá wa lè tán lòǹfọ́ tó wá fa àmàlà ọlọ́run o adúgbò ẹ ti wá o. alhamdulillah. tá a sínú ẹ ti ń fóúnjẹ rọ. ẹ̀rí a ti jẹ sáárì a ti wọ́ mọ́ra. ah sàrí ẹlòmí ò ṣe rí di tóbi ọlọ́run ẹ̀sùn gbéyàn mẹ́ta ní ó jẹ àmàlà yẹn ni yóò máa yóò máa tò díẹ̀ díẹ̀ ní tí ètò sọ́n tán aláago mẹ́rin aago mẹ́rin ni ó bẹ̀rẹ̀ sàárì rẹ̀ yóò sì wáyé aago márùn péré wákàtí kan náà ní ti jẹ lọ́pọ̀ mm. ìyá kan bímọ lọ́dún kan ń bá lọ kí wọn ni ọkọ wọn bá ń jẹun lójú mi jama oúnjẹ ilẹ̀ tó ń wù mí jẹ nígbàtí wọ́n ń to àmàlà àti ẹran wọ́n sì wá ẹran èmi ọmọ pé ìyẹn máa jẹrìí ẹran méjì lọ́láyé ilé ike la gbé ní ilé ike tí ọ̀tọ̀bẹ̀ kan sí kankan nígbà àdẹ̀kùn dẹ́tẹ́ yányán là ń jẹran kan ilé ike la gbé ilé ike ti wá ní kékeré ike ní ìsìn o nígbà pé ilé ike wọn ṣe ọ̀rí ti kan ọmọ kéwọ́n jẹ ní ìsìn o ní bá jẹ́ òkú wọn máa gbóúnjẹ fún bàbá yẹn wọ́n sì kú bí ẹran mẹ́jọ síbẹ̀ ah, ah. máa retí pé àwọn kan tó ń bọ̀ tí wọ́n jọ jẹun ní bá sì ń bá sì ń tọ́ àmàlà ní wọ́n sì ń já ẹran orí ẹran odidi ekiri ẹran wọ́n sì dá sí méjì yóò sì kejì lẹ́yìn ó tún fi kejì sí wọ́n sì ń jẹ ẹran lójú mi jẹ ẹran ó sì jẹ bí méje. Ah, èmi gan wá èmi gan tí ń jẹ ń bẹ̀ ara mi sì ń wúwo. <laughs> adúrú àmàlà yìí adúrú ẹran yìí máa rí pé ọlọ́run sọ lására ìjẹ́yìn ẹn tí bá ṣiṣẹ́ alágbára pẹ́pẹ́ bí iṣẹ́ alákọ̀wé àbí iṣẹ́ kéwú kan lè so àwa ilé jẹun pọ̀ bí iṣẹ́ àti búrẹ́dì méjì ẹ̀ ti tó ah, ṣùgbọ́n máa ń ṣe agbára pẹ́pẹ́ iṣẹ́ agbára ni àwọn lè máa ń jẹun dáadáa amúntàfà débẹ̀ ní pé àtẹ̀tí ń jẹ díẹ̀ àtẹ̀tí púpọ̀ à ń fi àlàáfíà jẹ́ a jẹ́ tán a tún mú mi sí gbà àwọn àfi àlàmúra ìtẹ́ àfi ilé pé alhamdulilayi lẹ́dí àti àmọ́ná wàsàkánà ọjà àlànà mílẹ̀ ní mùsùlùmí okùnbadé jama ẹ̀ ọ̀dẹ̀ ní tí a máa fi ń lọ ẹtì ẹjẹ di ẹbù díẹ̀ tẹ alákòóso ọjọmọ bíi ọjọ bíi ọmọ kékeré ni a nǹkan ò lọ sẹ́gbà tó ń lè jẹ́ sóhun ọ̀jẹ́ ni a ní ẹgbẹ́ dáwà mi lẹ̀ sí gbà. Hmm. ọlọ́run ò gbogbo ń bẹ́ ń pò bẹ́ẹ̀ bá ní fún aláàfíà. amina. aláàfíà yà rẹ̀ là ń tú yìí wọ́n lọ sí fún adé bẹ́ẹ̀. aláàbẹ̀ mo máa ń sábà sọ̀rọ̀ lórí youtube àwọn oníjìmọ̀ wọn lágbájé pé ìwọ tó jí láàárọ̀ yìí sìn ọwọ́ àwọ̀ àpò rẹ̀ ìbà 15 naira ọ̀bọ̀ díkọ̀bọ̀ ọmọjúmọ́ 50 naira ọ̀rọ̀ rẹ̀ ọ̀bádó jẹ́ ṣe bí wọ́n nìyẹn tó lápá lẹ́sẹ̀ ebi bàbá arógó ní ìsìn ebó ti ń ná lọ nìyẹn ó mm, ti ń ná nù akẹ́ ti mm. pàjọ wọn o kò wúlò fún wọn bàbá aróúnjẹ ní ìsìn ó ti ń jẹ́ lọ nìyẹn akẹ́ ń bẹ ní ìsìn oúnjẹ ń bẹ wọn ò lè jẹ́ ibi kan bẹ ní uchage àwọn ọlọ́lá ni wọ́n fi síbẹ̀ wọ́n wà fún ọ ní àwọn comboard lóríṣiríṣi ètò máa kó oúnjẹ wọn sí ètò máa fi owó pamọ́ sí àmì àwọn àlódò owó sí iná kọ́ńbọ̀dù wọn torí pé wọ́n jojúmọ́ ni wọ́n ń fi owó ra àlàáfíà thousands of naira ni wọ́n ń nà jojúmọ́ àríyá kan lọ síbítù njọ́ kan bóyá yóò ṣe yìí náà ìmọ̀rántí mọ́ tó wà ní kọ́ńdísàn bẹ́yẹn àwọn ọlọ́wọ́ ẹnìkan bẹ́ẹ̀ wọ́n fóònù àwọn sọfẹ́ nìyẹn pé ṣé wọ́n ti ìrà ni ṣé wọ́n ti ìrà náà ni olùkọ́ yẹn ó ti wọ́n sọ pé àyè báyìí ni wọ́n ná sí ó wá sọ jáde pé eight million ẹ ta ẹ ta ó tó wà mí ti bẹ́ẹ̀ tán o ó tó wà mí ti bẹ́ẹ̀ tán o ẹ ta ẹ ta gbowó lọ wọn o bí ilé ni o bí nǹkan mìíràn ni àmọ́ wọ́n ní eight million wọ́n wá sọ pé eight million àní ẹ ta owó tó wà mí ti bẹ́ẹ̀ tán wọ́n lòdò ó síbẹ̀ tẹ́fẹ́ náà láàfíà ibà wà lájílá láàfíà yìí alhamdulillah ẹjá sọ pé fọ́lọ́n jama alhamdulillah wọ́n dàbà gúnlẹ̀ ọlọ́run wọ́n dà áyàn gúnlẹ̀ fún wa amina àti bẹ nípò bẹ́ẹ̀ bá ní fún aláàfíà àmín òlàkó fi àwa náà ó ṣàánú wa ní kí la máa ń ṣe àdísì ìrọ̀bá ní sọ pé kúlùkún maridun illa ma shafaitu gbogbo ilẹ̀ láìsàn àfẹ́ntí ń bá mú ti ẹ̀kú tí mo dá sọ́bò mọ́lẹ̀ hmm. ẹ̀rí wọ́n lọ́wọ́ sọ pé kọ̀lí ilẹ̀ àmọ́ tẹ́sí kúrò náà yìí pé àwọn èèyàn díẹ̀ ní dúpẹ́ ẹ̀yà ajára ọdọ̀ pẹ́ bó ti wá alhamdulillah kama jọ jẹ gbogbo ògbà gbogbo ògbà gbogbo ògbà alhamdulilah alhamdulilah alhamdulilah bóṣù bá dé tọ́wọ́ bí ọ pé ń gbọ́ sáà jẹ́ pé alhamdulilah nítorí wí ní ìsinmi pé bó ṣe wà ẹ ti dá a báyìí nítorí wí ní ìsinmi pé o ti dá a báyìí àbí ṣé ló sì ní kiri kan sí máa dọ fún pé olóríbo olóríbo bo ni ọ yìí máa dúpẹ́ fọlọ́hún ṣé bí mo ṣe wà yìí àìmọye kí mo jẹ́ ọba fún báyìí. àwọn oníkẹ́ ní àsíyà tá a dún aláàrùsìlì àṣìá wàláyàráhù ìlàlẹ̀ márìdọ̀ wọ́n ní àlàáfíà adé ni lórí àwa tá a ní adé ni ṣùgbọ́n bẹ́ẹ̀ máa wọ́n kọ orí rẹ̀ kò lè ràdé yẹn bẹ́ẹ̀ bá ń worí wo káwé bá ń worí wa ní ìṣe àlè rí àwọn tí máa rí làwọn aláìsàn ni máa rádé òun aláìsàn ni ń wò pé ah lọ ń bẹ́ bẹ́ẹ̀ ọdọ̀ yìí ah o tún yan báyìí oníwádé lórí rẹ pé ah adéní lórí rẹ yìí gbogbo tó ní kọ́lọ̀ ń gbà kó tiẹ̀ fún lọ́wọ́ àlàáfíà yìí ẹ mọ̀ pé aláìsàn àdó ẹ̀yọ̀ kan ní ọmọ hmm. ní ilé ọ̀kan mọ́ mọ́tò ọ̀kan mọ́ obìnrin ọ̀kan mọ́ ọmọ ọ̀kan mọ́ owó ọ̀kan mọ́ àlàáfíà àlàáfíà àlàáfíà àmọ́ bẹ́yàn bá sì wà lẹ́ńtọ́ lálàáfíà bí ọba kíyèsára kọ́gbọ́rọ̀ ọlọ́run báyìí pálapàlapàlapàlà ní àwọn wí ó lè pé wo ní àlàáfíà fíafíà ẹni mọ̀gbọ́n àlàáfíà àlàáfíà ìwé àlàáfíà fíafíà <laughs> àlàáfíà kan bẹ fíafíà ọlọ́ ma ma ma ma ma ma ma gbé adé. amina. na kájọ mo fẹ́ fi kankan ọmọ akẹ́kọ̀ọ́ kì í ṣe yàn àfa o ọmọ kí ó là ń sọ o gbọ́dọ̀ tó lọ sọ pé màá yíṣà màá yíṣà àwọn òṣùwọ̀n tí máa sábà wá bá òun amsat ni máa rọ́pò yá yẹn amsat ni máa rọ́pò rẹ̀ tẹ́má ní kàtíbàtù kàtíbàtù pèké mufradi màá yíṣà ni màá yíṣà màá yíṣà tẹ́má ní kàtíbàtù tó bá fẹ́ lọ jámù ń tiẹ̀ kàtá ibù ní ọ̀jẹ̀ pẹ̀lú amsat ṣùgbọ́n jámù eléyìí ìyá rẹ̀ náà ní bẹ́ńbẹ́ wọ́n fi kéwù ṣàlàyé fún wa pé ìpìlẹ̀ tiẹ̀ ìyá yẹn ya ìpìlẹ̀ lòun ya ìpìlẹ̀ ní òun tí kàtíbà òun ya màsídà ni màsídì lòun ó lékún lára ẹ̀ ni mọ̀kàn sọ lẹ́yìn fẹ́rẹ́ kí àwa tá a bá fẹ́ jẹ́ pé iṣẹ́ kí o la fẹ́ fi ṣiṣẹ́ ká lè múra sí i kése pé ká mọ kéwú tó bá bi súná ọmọ mu ká mọ bí ètò bá bi ìyàwó mu hmm. ká mọ rárá sùn gbà tí rárá ti tà ńlẹ̀ wa rárá tà ń bí púpọ̀ gan. ó tà pọ̀. ọwọ́ akẹ̀ wọ́n lá akẹ̀ wọ́n lá wọ́n ti wá lù sí báyìí àwọn àfa. à ń bọ̀ ní ìsìn lọ́nà àfọ̀kọ́ mbẹ̀ yẹn. ìlú tí wọ́n ń lù yẹn odidi kan tẹbárí bí àfáà ṣe ń hàt bí erégede gbé ní ṣe ń hàt tí ń bẹ́ẹ̀kì láàrin èèyàn tí ń fi ìlú bẹ́ẹ̀kì láàrin tí ń bẹ́ẹ̀kì àwọn àfáà ti jókòó tí wọ́n wà lè kímbà ipò kan náà wọ́n jọ wa wọ́n jọ ń torí ọ̀rọ̀ ọlọ́run tẹ́ àti ọ̀rọ̀ anábìtẹ́ fara yé akàsáré sọ bẹ́ẹ̀ fẹ́rẹ́njógí ni o walakin na aktharohum walakin na aktharohum walakin هذا قليل ma'ada على ذلك. ala dhalik ọlọ́run ní gbogbo ń ta wá ṣe yìí àwọn àfáà nítumọ̀ ẹ̀ ní pé gbogbo ń ta kàálẹ̀ rẹ́gẹ́dẹ́ yìí àwa àwa ta tiẹ̀ jẹ́ bí ọ̀yọ́ sì ti ń bí àbíkátọ̀ pé áfíríkà ẹ̀ẹ̀já sọ pé áfíríkà gan tí a tún jẹ nǹkan eléso jẹ́jẹ́jẹ́ tátù lọ ru ìlàjì dànù rẹpẹtẹ ẹwọ́ye mángòrò ti ṣòfò kọlọmọani túnjọba orílẹ̀-èdè wa ṣe kọbalikọlá kó sànú wa àmín òjò lọ́kọ̀ tí ọ̀rọ̀ déédé ìkọlọ̀ foríjì wa ọ̀yẹ̀kójò ti máa rọ̀ dáadáa báyìí abẹ́lọ́ àfẹ̀sùkú ibẹ̀lọ́ bá ní rọ̀jò orí fún wa o àmín òjò sánmà òjò re òjò dùnnú òjò ọlá òjò àsìkí bánirọ. àmín. nítorí pé òjò tọrọ lẹ́sìn là ń jẹ lọ́wọ́ yìí o kátórí rìsọ́ọ̀tì àìrọ òjò déédéé lọ́dún ní ọdọọdún tí ń bọ̀ o ọlọ́run má fi bí pa wá o àmín. bá ní rọ̀jò àlùbáríkà o àmín. mọ̀ sí lè jọ́ máa wó wa ń lé. àmín mọ́sí ni tí wọ́n máa ba nǹkan wa jẹ́ àmín ọlọ́run sí lójú àlùbáríkà fún wa àmín ọlọ́run kọ́ta ilẹ̀ abillah alọ́run yòókù dànù ó lẹ́yẹ kò yẹ kó máa rí bẹ́yẹn ó yẹ kíjọba máa gbà á ni kí wọ́n wá fi ṣe nǹkan rẹ̀ fún wa tí wọ́n fún mi ẹ̀ pamọ́ láì ní fi nǹkan kan sí wọn ò ní dàrú débi wọn aṣọ di ẹ màkàrónì àbí ẹ ẹ màkìrì rárá tẹ bá lọ Saudi ní ìsìn tẹ bá lẹ fẹ́ ra ọsàn tí wọ́n ti fún òun náà wọ́n tà fún yín láì fi kankan míìsì ẹ̀ wọ́n ti gbà á lára èso rẹ̀ wọ́n dẹ̀ ti stọ̀ rẹ̀ pamọ́ síbi tí òpele bàjẹ́ machine ẹ̀ wà kò ní bàjẹ́ bọ́jọ́ ọdún mẹ́ta kò ní kọ́ máa sòfò dànù báwọn. ara kọ̀lí la ما تشكرون أي أنتم قليل شكر على هذه النعم التي أنعمت بها عليكم ẹ̀yìn tọ́rọ ń sọ náà ni pé ẹkiri lọ́pẹ́ náà ni ẹkiri lọ́pẹ́ náà ni كما قال تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار ọlọ́ni tẹ́ẹ̀bálẹ̀ máa ka ìdẹ̀kùn èmi ọlọ́run látùsúwá ẹ̀ lè máa yẹ kama kankan ka nǹkan ní ení èjì adad ntaudu ẹ lè máa kà pé ó dé ní ókè yìí ó dẹ̀ ta àmọ́ ìsọ́ọ̀wù ni kama pe ye iye báyìí lọ jẹ́ lápapọ̀ pé ó di twenty ó di thirty di mia ọ̀dọ̀gọ́rùn ẹ lè mọ ibi tí ọ parí sí ẹ lẹ ẹ lágbára yẹn ẹ kàn lágbára ẹ lè máa kà lọ́kọ̀ọ̀kan mélòó mélòó lọ́mọ tó kà gan níta bá ètò náà a lè nà wa shukiru ni'imat yakunu bi ma'rifati llahi li mun'imi ma'rifatan tamma. ẹ̀rí wọ́n ní ọpẹ́ gangan fún rẹ̀ ìmọ̀ dúpẹ́ dẹ̀kùn pé èèyàn dúpẹ́ ni'ima ọlọ́run á jẹ́ pé èèyàn mẹ́ni ó ṣèdẹ̀kùn fún yàn ní mímà tó pé pé á ah, ọlọ́run èmi ló sì ṣe ẹ̀kọ́ yìí fún èmi náà ló ṣe ọ̀lẹ̀ yìí fún ìmọ̀ máa jẹ́ náà màrí ìmọ̀ jẹ́ gbèsè jẹ́ ó ti ẹ̀tún táwa kan fẹ́ pé ẹ̀kọ́ yẹn àti ọ̀lẹ̀ yẹn ẹlẹ́à ló ṣe ìṣètò yẹn jú kì í sì bá lọ pé ẹ bá nira ẹ̀kọ́ àti pé ẹ̀kọ́ kọ́ ẹ lọ ra ọ̀lẹ̀ wá ẹlẹ́à ló ṣe ọ̀lẹ̀ yẹn lópò kọ́ a wà àwa àmú síbí kọjá ọmọ sáré jẹ ńlọ bá àwọn ọyẹ ronú o pé ìmọ̀ máa jẹ́ náà mọ̀ ni kọ̀mọ̀ sí má jẹ́ ń bẹ̀ wọ́n ti gbèsè tí ó jẹ fẹ́ lòmíì ma bàbá fẹ́ máa sàlàáfíà síbí mẹ́rin síbí ẹ̀kọ́ mẹ́rin péré bozoroso ẹ má fi nǹkan mú o Ma fi mílíkì sí o mílíkì bó o àníkọ́ ya máa lọ síbi mẹ́rin péré sòròsò kó sọ̀rọ̀ agbé mu wọ́n ò bímọ nù ẹ̀ fún wa ah. a máa tò sọ́hùn yóò sì máa ṣe tẹ̀rín tẹ̀rín dẹ́ngẹ̀ kan bàbá wa sí jábàjẹ́ bá ń tán ìjà ah. dúpẹ́ fọlọ́ Allahu Akbar tọrọ fún wa ní rírí tọrọ fún wa ní jíjẹ lẹ́yìn náà káwá ṣàdúrà fún àwọn ẹlẹ́ àti ń ṣe àfáà bóyá o tó bẹ́lẹ̀ ààrẹ jànú àwẹ̀ tọ́ tó bá lè bàjá lọ lọ lọ lọ wá foríjì àwọn obìnrin yẹn wọ́n ṣe wàhálà o wọ́n ṣe wàhálà o àwọn àlàmbẹ tẹ́sílì ní ìsìn tábàjìlẹ̀ dìde ní tẹ́sílì ní ìsìn ẹni tí ọmọ balẹ̀ lọ ẹni tí ń gba sọ́ọ̀bù lọ gbogbo rẹ̀ ìpàdé di ìsinu kátó délé àti ìbánlẹ̀ o ah. ìsìn bẹ́nu àwọn ẹlẹ́hà náà tànà wá tafsiri báyìí à ń parí báyìí tán wọ́n sáré lọ lílọ séńjẹ tá a jẹ fún wa gbogbo àwọn ilé àti séńjẹ fún wa ọlọ́run ò bá ní fún ọ lálàáfíà tó pé amínà jẹ́ gbogbo ọmọ wọn ní àlùbáríkà àmín àwọn tí ò tí wàá hánà hmm. táwọn náà ń gbélé dáná fọ́kọ wọn ń tètè ń pò ń sọ́ọ̀bù ọlọ́run ṣàánú rẹ̀ kọ̀ọ̀kan tí ìdẹ́lẹ́ha ni. sẹ̀bíyàtù bí bí mùtájíbà náà ní obìnrin tí a ń dáná ọkọ tí ń dáná sàárì fọ́kọ rẹ̀ tí ń dáná sínú ah, ah. ah, múdélé ẹ̀gbọ́n wa lọ́dún kan nínú àwẹ̀ ẹni ọjọ́ adéọ bí ọwọ́ sínú mẹ́dẹ́bẹ̀ mania ìyá ń kọ́ wọn ní alágbájá mo ní àmọ́ bẹ́ẹ̀ náà wẹ̀ ah. wọ́n láwẹ̀ bí ibo wọ́n ní kè palẹ̀mọ́ lọ́jà ní ìsìn gbèlè ah. yóò délé wọ́n táwọn ń kànú wọ́n ní wò ó gbẹ̀tà ń bọ̀ àti làtàwọn ìsinú lọ. káàsà. wọ́n wá ń dúpẹ́ sínú pé ọlọ́run mo dúpẹ́ ọba ló ṣe mí ọlọ́run mo dúpẹ́ ó ṣe ń lọ́ba ọlọ́run mo dúpẹ́. máa rántí pé èmi máa ń lọ lé ní ìsín mà ti bá aláhàgbọ́n kẹ́bí gbogbo ẹ̀yẹ lẹ́àyì ẹ̀ẹ́ ní sórí ibú àmìnà nǹkan ò ní ṣe yín nǹkan ò ní ṣe yín o àmìnà àfá tọ́bẹ̀ bẹ́lẹ̀ ààrẹ jàta bẹ́ gbọ́ la ilaha illallah orógo agbìjẹ̀lẹ́ àdébí pé ó ṣe bí nǹkan mi ni ọfẹ́ lè sálókó ṣùgbọ́n ẹ̀yẹ̀lẹ́ àná ẹ̀ má fàyọ̀ fọ́ o ẹbá sí pẹ̀lẹ́. I love that I love that. ẹ dákun ẹ dákun ẹ máa ṣe àpẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa ṣe àpẹ̀lẹ́pẹ̀lẹ́. Eh, ó ní sẹ́ ṣùgbọ́n àwọn ọmọdé mọ̀ ní à ń tò tọ́. ó ní ah, ẹ máa ṣe àjẹjẹ. aa ẹ máa ṣe ẹ máa ṣe àpẹ̀lẹ́pẹ̀lẹ́. wàhámdìhì wàsánáyì aléyìí bí máa hùwà áàlù. ọmọ àdúgbò bọ́ lọ́hùn ọmọ sẹ́yìn fọ́ máa kí ọlọ́hùn ilé ẹni tí kìkì máa wú lórí jù ọba àlejò ọlọ́dà kọ́kọ́ ọ dá ah, o sì sàánù mi mi ọlọ́ ìwé mi náà èmi ti jẹ́ nǹkankan èmi lásán o sàánù mi o ah, sì bó tì mí o sì pamílé ọ̀sán mi lọ́lápẹ̀ láàrin èèyàn ta ń bàbá mi ta ń yá mi ta lè mi náà ìka ló mi. tó bá ń gbọ́ báwọn òrùbé yóò ré sínú ìyáwó wípé ọlọ́wọ́ àgbè à ah, nígbà tó ti yẹ pé ara ẹ fẹ́mi tó pé mi ní gbogbo nǹkan o ẹni ẹ bá sọ pé bẹ ìwà fi ọ́ dà láàmú. tọ́ ẹ má sì pè olóko lásán tó pè ọ ní tàbùkù yìí sì yọ dàmà ìwọ máa yẹpẹrẹ ara tiẹ̀ fọlọ́hún níkọ̀rọ̀ máa yẹpẹrẹ ara rẹ máa kí ọlọ́hún ẹ lọ sa orí kí ọlọ́hún jọ ẹ máa kí ẹ máa kí ẹ máa bọ́lọ̀ sọ̀rọ̀ ìdẹ̀kọ́ máa ya sí ni yóò máa ya ni ẹ má jẹun gbàgbé ọpẹ́. wà á dá ikú kìnní án wọ́n sọ́rí fi ha fi máa kólé kọ́tìmí ní ajílẹ̀. ọ̀nà tá a gbà ni a máa sọ fún àyè o ìmáàmù ẹ̀tọ́ ìdẹ̀kùn ọlọ́run wá ara fóun dúpẹ́ ni o wàsọ́rí fìyà ọwọ́ àna fíìmá kúlìkátì mìíní ájìlìhì ibi á torí rẹ̀ dá ìdẹ̀kùn yẹn ibẹ̀ lọ́nà sí jàmá gbọ́mọnìyàn bá lówó torí kíyàn gbọ́mọnìyàn lówó jàmá torí bàbá ẹ̀ torí ìyá ẹ̀ torí aya rẹ̀ torí ọkọ rẹ̀ torí ọmọ rẹ̀ torí àfa rẹ̀ torí ẹbí rẹ̀ torí aládùúgbò rẹ̀ tí ò ní tó ọmọkẹ́ ah, ẹ máa péyàn ń dúpẹ́ dẹ̀kun ọlọ́run ọ̀nbẹ̀nbẹ̀ kọ́ lọ máa fi owó bẹ ni tí ó gbà lọ́rẹ̀ ọ̀lọ́ máa fi bẹ́ẹ̀. tupẹ́lómi ní ayé ọkàn kò ní béèrè kò sì lọ́rọ̀ táyọ̀ rẹ kò ní béèrè ó fi ọlẹ̀ pé bọ́lá ń bá pẹ́ páàsì rẹ o lè fóun láti ní páàsì rẹ máa jó wọn máa bá tó ń lọ pé ẹ̀gbọ́n mo mọ̀ fẹ́ rí yìí ni oníṣẹ́ kò sí ó ní òsì kí ni envelope ni ó ní wá sí ọ̀kọ́ bùkátà rẹ o so bọ́ sí bùkátà rẹ tó ti bí yá torí pé alhamdulilayi bá ṣe wà yí wa dúpẹ́ fọ́lọ́hun o sọ́nà tó gbàrú yẹ sí òsì ọ̀rọ̀ tó dàrú o ah ṣe pé ah afẹ́ fún yín lówó títí dogun tí fẹ́ kú ọba wájú ọlọ́run ni ọwọ́ máa tún bẹ̀rẹ̀ náà ni pé mi àbúrò mi ẹgbà ọwà ọwà ọwà mo rí lọ́nà àdáàlì náà ni á ní kí n tẹ̀ rí náà ni ní yẹn yẹn ṣé ó tún mú mi lọ ọmọ mi lọ ọmọ akéwù tí ó fún àfa rẹ̀ lówó àfọ́ọ̀dẹ̀ sọ fún pé ètò fún mi ń jò ní ìbẹ́ mi mo fi sí mi iná o ìfọ́kàn ìmí ò tó fẹ́ fílẹ̀ ẹ̀kọ́ lé o ìyìn tí iná ti jò nìyẹn iná ò débẹ̀ ni ọlọ́run jẹ́ kí iná ó débẹ̀ lábẹ́ ìdúpẹ́ fọlọ́run sẹ́gun náà sọ ni pé fẹ̀kẹ́ mọ mélé yìí lọ ah. ìwọ mú lọ. oyin pinnu. ìwọ mú lọ. oyin pin. ẹni bá ń bí ọ léèrè eléyìí tètè ràn ọ lẹ́rù ni ọbọ ọbọ̀ gbígbà náà pẹ́ lé pé ẹjọ́ ìwà nǹkan fún àmbẹ̀ yẹ à ìyẹn mọ̀ níyì pé ẹgbà ẹgbà ẹgbà kọmọ náàbí ọlọ́run fẹ́ arakó ń ni. bíadá yukú kìlá tààlà. gbogbo àwọn ẹ̀tọ́ tọ́lọ́run kọ́ máa ṣe. wàsíìmálì àádọ́ ilé ìsàn fi mọ̀nà ilé kàyéèrè wàdí wàánu láwà sọ́rí fi á ánú wùjú ìṣàrí wàlí màá sí. kó sì máa ná ara rẹ lọ bí ntọ́lọ́run ìkànnà wá ṣe yìí tó gbára lọ síbẹ̀ wákàtí márùn-ún márùn-ún gbé ara lọ síbẹ̀ iṣẹ́ olóore míì náà lọ lora síbẹ̀ làágùn síbẹ̀ kó o sì máa gbé ara ń pò ń bi iṣẹ́ ẹbú. wàbí ṣúkiri bí hádà lè máa ná tẹ̀dúmù ní àmú wọ̀ẹ́sẹ̀ àtúlẹ̀ ìsàn. wọ́n lẹ́ máa lè ná ìdẹ̀kùn ọlọ́run sí bá a ṣe sọ yìí ẹ máa lè dúpẹ́ ìdẹ̀kùn ọlọ́run bá a sọ yìí yóò sọ ìdẹ̀kùn di gbére mọ́yàn lọ́wọ́ wọ́n lẹ̀ kóyàn bá oríire láyẹ̀fẹ̀ kíámọ̀ ọlọ́run ìwọ̀n tí ń bẹ ní kápá wa láṣẹ yìí bá ní fi agbára rẹ sọ di odidi o amina àtẹ̀ntọ́ sọ àtẹ̀ntọ́ gbọ́ ọlọ́run já lè lò ó amina ọlọ́run já lè lò ó amina lànà ọlọ́run láti rẹ̀ subhanaka lahum bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sọ́wọ́n bí kàrí